ṣe ìfẹ́ fẹ́ ní my phone? na multidão, no azul, no rush. <coughs> Ah, quem bem você, quem bem você play yìí ó ní mo ní ká play o ká play Sunny Adé make you ní. you dey you dey help me. káàbọ̀. wọ́n ní ká play Ah, wọ̀n a lè play èké wọ̀n ṣe wọ́n wà punishment ó yìí wà ní under punishment abẹ́rẹ́ pé ó ti máa lọ bẹ́yẹn kò tí tàn the case is not yet finished <laughs> ẹ mo yọ ọdún tí wọ́n ti fi ṣèkà ní ṣé bó ṣe máa tán nìyẹn má fi sísítẹ́ẹ̀mù máa fi tọrọ fún forgiveness níbi wọ́n máa jáde gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà dò ìyẹn kọ́ la fẹ́ sọ ẹ má divert wa we have a very good thing I mean wonderful things to talk about this morning yes we are still in morning time in Canada here. ọ̀fẹ́ gbà mí lérè. ogun wọn ti ṣiṣẹ́ tó ń bì báyìí the ogun the shams that they normally use on people it's like it's expire on oh, my body it's expire okay so where is I want to use glasses because you know your tàn sí mi lójú mo ṣe ń I want to put my I want to ẹ jẹ́ glasses come. Mumbo. <coughs> ẹ̀gbọ́n let me pray mo fẹ́ fìgò sí bí because ilé a close for me kan to cover my legs. Yes, I want to try to cover my face. Eka káàsán, Eka roll. That's Canada. Ẹ jọ̀ọ́ ṣó need ká gbàdúrà because came into my ṣe anything mo máa Heavenly Father, eternal rock of ages, we worship you, we thank you because we're God. There's nobody like you, east, west, north, or south. That be the exalted, be glorified forever in Jesus' name. I cover myself and all my children and all my world well wishes all over the world with the blood of Jesus Christ. Father Lord, and I redeem them in the insurance of God. I redeem myself in the insurance of God that can never fail. Father Lord, protect and guide us in the name of Jesus. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. I want to speak this moment. Speak through my mouth, direct my tongue in the name of Jesus Christ. Every people, anybody coming under this platform, Father, prepare their ear understanding. Father, let them understand what I'm going to say in the name of Jesus. And this word coming from my mouth shall be a solution center in the name of Jesus. Every guardian of the enemy against our life, against our nation, against our people, against my children, against my career, against my glory, against my finance, against my futures. Father, destroy that evil in the name of Jesus. Fight for us, set us free Those people who are in the coven of the evil ones, Father, set them free right now. For the country that are going through one pain or the other and the children, Father, please bless them. In the name of Jesus, Marika Posutayaba. I pray, Lord, for those children going through things, going through trouble, going through pains <laughs> that they've lost their parents. and they are going through, they are crying. There is nobody to care for them. Only you, Lord. I pray, Lord, you care for them in the name of Jesus Christ. Let there be peace in His west, north, and south. Let there be peace in our home, in our system. Let there be peace in our life. Let there be peace in our children's life. Let there be peace. Let there be restoration. Thank you, Father, because you answer prayer. I want to decree as a child of God. Father, when I decree a thing today on earth, let us be established on earth and in heaven. In the name of Jesus, whatever I ban, ban Whatever I lose, lose them. In the name of Jesus, I'm going to say this some people may want to wage war against our life. Anybody that wanted to wage war against our life, Father, raise your standard against them in the name of Jesus. Fight them yourself. Anybody that want to fight my children, that want to fight me, I'll fight my, my whatever I do because of what I'm going to say today. Father, fight them in the name of Jesus. Àfibí ṣoore ẹnikẹ́ni tí a bá ti ṣoore fún tó bá ń fi ibi sún fún wa lórúkọ po ibi má jò dì pàtì nínú ayé wọn jẹ́ kí ibi pò bá àti ayé wọn jẹ́ Thank you, Father. You answer prayer. In Jesus' name I pray ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di oyin ó di adùn ó di àṣẹ ó di ṣúgà ó di àṣẹ ó di agbára bẹ́ẹ̀ lórí kò sí ní padà jésù olúwa wa my mouth kò ní pa mí yóò gbà mí nà jésù olúwa wa àmín you are welcome to this platform ẹ̀yin tẹ́ ṣàmúyẹ̀ kò ní bàjẹ́ fún yín ṣé kìí ṣe iná lẹsẹ pé play k one lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ká ṣe play k one you understand me eh, all these things you know tí wọ́n bá fọwọ́ tó wọ́n wọn máa ń fi but you know the evil is been long and he has been long in the evil okay so don't just wave it what we are still saying now some people believe we are playing a joker we are playing a draft we are playing uh, some you know things we are playing it's not a joke okay so I want to ló lè So, so we are coming I be I don't even believe that because it the time I mean it depend on my spirit Because what I'm going to say today is not a thing, um, you can see Mohbad's father is also included, is a terrible thing that, you know, Mohbad is dead, anybody that feel it, that, you know, you know that it's not a joking matter, you know. So, I want to suspend the music, all right? But if I wish to play music right now, either I play the Sunny Ade, okay? I'll play, um, I play Sunny Ade, um, and I will play Baba Obe and I will play, you know, I just, it's not, you know, I love Fuji, I love K1 music before, before, but for now, you know, when you love somebody, I just bá rí èèyàn tó To gbó, tó máa ń jùrù tẹ́lẹ̀ tó bá dẹ̀ rí tó so but tó bá dẹ̀ wá correct rẹ̀, so ajá yẹn náà, ó máa ṣe kíni, á tún padà, you know, but let's go straight now to the point. Let me start with the Baba Mubad. Baba Mubad, I'm going to tell you something because they tagged me something. I'm uh, nígbà to drop on mi school. And now, here with Holy Spirit, God or the Father, the Son, the Holy Spirit, I was just sitting on the sofa. And eh, I, mo mo kàn ṣe báyìí mo me whatever God revealed to me it's not your business but when I wake up and I open my eyes and I open my phone i discovered they suggest baba Mohbad to me that's the way they normally respond to me these days <laughs> because I'm able to see, sí ibi kò sí ibi tí àwọn hypocrisy àti ibi tí uh ìkà tó lè dọ́jì sí because of what i said yesterday and you know, tí baba Mohbad it will call us sorry ṣẹtiri tó ní is dead when he was alive he bear his name and when he's dead also he also bear his name you know and again and he said um, nobody they cannot bury that boy um now that the video have been long but there's a message because every time if they want to pass the message they will look for something that is similar to what they want to what they are trying to tell me You understand me? This is where because a lot of people now tamba sọ̀rọ̀ tán they see us like they are coward okay so they have to pass a message to àbí uh, òwe you know like be òwe be ìwé òwe proverb be adage you know uh-huh. so they tagged me and they said Mohbad that Mohbad's father has right like Mohbad's father now he said he has right that is a is a father and also uh, eh, DNA he now said, okay, nobody must go to that place. They have to take his authority, authorize, they have to authorize him before they visit. I know they answer me three things. Like because I said, okay, some people now they said, ah, because or on Facebook, no latiri. They said nothing wrong with the body of Mohbad. That nasty, apart from, and I know that according to autopsy, they said if they want to do autopsy, there's some parts of the body they are going to pieces to take samples, you know. So, but they said there's nothing. Some people said they went there and they everything was intact. There was no place was being removed. And I called those people. I make méjì sample ni. Àwọn méjì tí mo mọ̀ pé wọ́n fún wa sample lórí wọn. Kudi ati Buki. Money okay o, some of you because most of you and I'm trying to speak to favor Baba Iya I'm saying that they should not, they should stop cursing them. I said they should stop cursing them. Okay? And people said, Mopa or oh, Baba Mopad, I'm going to be hot with you and I'm going to be frank with you and I'm going to be, I'm going to be, I'm not going to be play with i'm not going to play with you either the mobile is your son or not the time that one sukumi by you busy saying jargons until we stood up we started talking that's when you yourself you come back to your senses okay so don't tell us today that it's your son because even if it's your son when he was alive you should do something you should be able to do something about it okay mm-hmm. so if it's your son even when he died you you they, they are telling you they are threatening you to bury or to bury him or you just do that to yourself yourself you won't you won't you won't rush you will come out and speak to the society okay so you are not the one that started the case all right you agree with the people who have killed him okay don't send that message again that said even when he died he's still your son nobody dispute that nobody said that it's not your son it's your son okay even in death it's your son all right but i'm telling you today that if the people want to talk with those who have been talking let us talk without people supporting you you are nobody and nobody okay nobody ah, ah, pé àwa èyí iṣẹ́ tèmi ti ṣe lórí ọ̀rọ̀ mbà but táwọn èèyàn bá relieve wa ká má bàa sunkún mọ́ ni ó relieve me people who are talking i really pray for them and i appreciate them but ẹ má jáde kẹ́ boast o baba Mohbad kí mo sọ fún yín ẹ má jáde kẹ́ boast kò ṣe nígbà tó bá kú lẹ ṣe máa claim pé ó jẹ́ ọmọ yín because tẹ bá ní kí máa tọ́ bá ní kèmí máa judge yín pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín i will turn against you it's not because anybody is to speaking I will turn against you. And the moment I turn against, I start giving point. People will turn against you systematically. But I leave it like that because once I pé ẹ ti ṣe dáadáa fọ́mọ yín ìgbà tí ìyá ẹ̀ sá lọ ẹ̀yin lẹ wà ń bẹ̀ Let me tell you, if a man told you a ọmọ tó máa tọ́jú ẹ̀ tó wá to fà fi dájọ́ ayé àbí kó tún lọ gbé lọ sílé olóńgbò òun fẹ́ lówó àbó òun fẹ́ ṣe nǹkankan bàbá máa ń tọ́jú ọmọ nínú ọmọ tó tọ́jú to tọ́jú tó rè dàgbà yẹn á dẹ̀ tún gbé síta tún pàdánù á tún lọ fi ṣògùn owó oríṣiríṣi láàrin ní society wa nobody anybody má fi nù wá o especially me, me. can anybody má fi nù mí mo mọ̀ ọ́ are you getting me hey. so oníjọ́ yẹn ọjọ́ tí mo ti ń bú tí ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ fún fún ẹ̀yin ńkọ́ mo ti support yín ńkọ́ tó bá ti sọ nǹkan tó bá ti hàn tiyín tó bá ti taba yín ẹ máa bọ́ síta ẹ máa máa bẹ̀rẹ̀ sí kọ́ra bí pé is your power bẹ́ẹ̀ náà lè ṣe sẹ́ńjẹ́ yẹn lẹ́ máa máa ṣe ṣẹ́jẹ́ yín àmọ̀yàn máa ti rádàá tẹ́ ti ṣe láfẹ́ sọ tẹ́ máa ní ẹ̀kọ́ èrè fìyàn mímọ̀ sọ̀rọ̀ ẹ ti mọ̀yàn gan ṣé ó dìgbà tọmọ yín bá kú pẹ́ tó di pé kínní let me tell you people who are not spiritual I am a Christian okay people who are not spiritual they may not see what kind of máa sọ nípa ti ara ó ti ẹyin bẹ́yẹn tí bá fẹ́ sọ̀rọ̀ fún yín máa sọ fún yín gangan spiritually ọwọ́ yín ò mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún bàbá Mohbad ẹ ṣọ́ ara yín gidi gan ni o ṣètò ẹ̀tọ́ báyìí pé gbogbo àwọn èèyàn support yín tí ò bá sí èèyàn lẹ́yìn òrò òrò kankan ò lè máa ké o ṣètò bọ́ tí ò bá sí èèyàn lẹ́yìn yín tàbá dẹ̀ ń ṣe gbogbo yẹn àwọn to. ń support yín àtàwọn àtàwá tá a sọ̀rọ̀ mọ́ for now Ta a sọ̀rọ̀ tá a rọra dákẹ́ bíi pé gbogbo wa pátá oríṣiríṣi nǹkan láti go through lóṣó ti yẹyin àwọn nǹkan tẹ́ rí pé tá go through kò sí ẹ̀yin gbogbo go through e. ṣó ti yẹyin bẹ́yẹn àmì àwọn tó ń fún yín pápá àwọn tó ń support àwọn tó ń fún yín lówó àwa wọn ò ní fún àwa àwa ń ṣe fún ọlọ́run ni nítorí bẹ́ẹ̀ tí ẹ bá ti réyìn tó bá sọ ìjọ tó bá tẹ́ yín lọ́rùn tó bá dùn mọ́ yín ṣe ní kẹgbà bẹ́ẹ̀ ọjọ́ tí ò bá dùn mọ́ yín ṣe ní kẹgbà bẹ́ẹ̀ ṣó ti yẹn bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kì í ṣe ọlọ́run tó dá ayé àti ọ̀run kan wọn sọ̀rọ̀ tó tẹ́ lọ́rùn ní ojoojúmọ́ sóò kẹ lọ sọ agbẹjẹmọwọ mo kọ́kọ́ fún yín wọn ni bàbá Mohbad ẹ lọ ṣe ẹsọ agbẹjẹmọ pé pé mo sọ pé ọmọ yẹn mi ò sọ pé kó má ṣe DNA mi ò dẹ̀ sọ pé mo support Wùmí sí torí mi ò kì í pa èèyàn ṣó ti yẹyìn àwọn gbogbo nǹkan tẹ̀mí dẹ̀ ń ṣe lórí social media gbogbo ọjọ́ tẹ̀mí ti sọ mi kò sẹ́ni tó support èmi èmi dẹ̀ wà nínú àwọn tó gbé ọ̀rọ̀ yẹn sókè tọ́ dẹ̀ gbà lọ́mù torí pé bí mo ṣe tẹnu mọ́ both internationally ó lọ viral let me tell you if you don't know ẹ jẹ́ kó rí ni pé bàbá Mohbad èwo wá ni is your son when he die what is boast kí lè fi boast nínú pọ́mọ yín kú kí ló ń bọ̀ kí ló ń bù sẹ́gbò yín tẹ̀bẹ̀ sí ṣe ìgbéraga orí burúkú kan kí lẹ bá ní kó lọ fi airport kó lọ fi Nigeria airport yẹn Muritala airport kó lọ fi tọrẹ fún yín kó sọ pé ó di ti yín o tó pé Mohbad kú kó lè jí Mohbad mọ́ wọ́n ti faṣọ yín ya wọ́n ti kọ́ yín lẹ́yìn ọ̀kan kí ni wọ́n kí lẹ̀ ń ṣe gan kí ló ń ṣe yín kí ló ṣe yìí tọmọ yín bá tẹ bá máa popular tọmọ yín bá wà nígboro tó wà láyé tó ẹ bá máa popular jù yẹn lọ tẹ bá dúró tì í tó jẹ́ pé wọn ò fi bú yín wọn ò dẹ̀ fi yẹ̀yẹ́ yín ó lè gbé ó lè jẹ́ kẹ́ popular because ọmọ yẹn ti ní name ọmọ yẹn ti ní brand ọmọ yẹn is well know everybody dancing to his eh, to his music everybody love him ẹ dẹ̀ lose ẹ̀ ògo ẹ wá ń ṣe tán ni ẹ kàn máa ṣe yamayama nǹkan tá à ń sọ mi is for your own good abẹ́rẹ́ pé mo gbowó ni abẹ́mi wà náà àwọn tó ń gbowó fún ni abẹ́mi wà náà àwọn to sọ pé ẹ gbowó ẹ lọ́wọ́ orí platform mi ṣé mo sọ pé kó máa wọ dáwọ́ sí fún ọ̀rẹ́ mi àmọ́ gbowó lọ́wọ́ yín ni abẹ́rẹ́ kan bọ́dì fún mi lọ́wọ́ ni owó mi mò ń nà náà sex mi mò ń nà náà agbára mi mò ń nà náà omi mò ń nà náà ayé mi mò ń risk fún yín náà agbésókè ẹ mọ̀ pé bó ti ẹ̀jẹ̀ pé a ṣe ń sọ pé àwọn alágbésókè wọ́n ti sin ọmọ yín náà ẹ̀yin náà dẹ̀ ti lọ sí tí wọ́n everybody ti ẹ ti fi ẹ ti fi ẹnu yín sí wọn bọ́lágún gbà tí àwọn interview àwọn BBC máa gbá wá sọ́dọ̀ yín ṣe ṣe ṣe ṣe bí ṣe lẹ́ ń sọ fún wọn pé ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ yẹn kò tọ́jú yín o ẹ ó fìyà jẹ yín o ẹ kò ṣe kíní kan fún yín o ọmọ kan kò ṣe kíní kan fún yín o let me tell you something táwọn ọmọ ìdán bá ti ń lówó nínú ayé tó bá ti ń lówó tó dẹ̀ ti níyàwó ìyàwó wọn náà máa fẹ́ wọ́n ti fún yín wọ́n fún yín kòkò tó yín ni ẹ má dẹ̀ jẹ́ kí n tàn yín ẹ lè sọ pé ọmọ tó bá ti ń ṣiṣẹ́ tó ti ń lówó ẹ lè sọ pé fifty percent owó tó bá ní kó máa fún yín àwọn èèyàn kan sọ pé kò tọ́jú yín ni ẹ ló ra pọnpọ́n fún yín ẹ jẹ́ ká wo mọ́tò tó rà fún yín èló ló wọ́t èló ni pọnpọ́n yẹn everybody kọ́kọ́ fẹ́ẹ̀sì wọ́n wè ní ìgbà tí ẹ fẹ́ tí wọ́n ní kẹ lọ sí sí um, ọ̀dọ̀ brèkìtẹ̀ ẹlẹ́ẹ̀ lọ i said it here mo ní kẹ lọ ṣebí gbà ẹ lọ ṣé ẹ rí pé wọ́n fẹnu sí a ní kẹ for you to get justice ṣé you make every bẹ̀rẹ̀ justice tell ni did you ask for justice before ìgbà tó náà fẹ́ lọ gbé òkú yẹn kó tó di pé ẹ after me I was the one telling them nígbà tó ti tí gbogbo àwọn celebrity àwọn doctor àti Ìyábọ̀ Òjó sọ pé wọ́n fẹ́ lọ sin òkú mo sọ pé wọn ò lè sin òkú yẹn tí wọ́n bá ti sin sin the justice everything will, will die down mo sọ èyí náà dẹ̀ wí pé dẹ̀ rí sìsì àwọn gbogbo yẹn náà dẹ̀ rí sìsì because people nǹkan tó ń try láti ṣe náà ni pé after burying the boy the, the everything tó bá náà fẹ́ ṣe wọ́n ní sample òsínlẹ̀ o kíní kan òsínlẹ̀ o we supported you everything tó bá náà fẹ́ ṣe kí wá ní ẹ wá ń ṣe gàràgàrà bíi pé bóyá ṣe ni nǹkan tẹ́ ń ṣe tó ṣe yín ṣe nǹkan tó good ni kò sí nǹkan tó lè ṣe fún yín kò sówó tẹ́ lè gbà kò sí nǹkan kan tó ń ṣe fún yín tí ọmọ yín bẹ́ẹ̀ ṣe wà yẹn at loss lẹ́ṣẹ̀ wà géèmù tẹ́ gbá yẹn àti gbogbo nǹkan tó bá pẹ̀lú yín you are at loss tó bá tún lọ ṣe DNA test gan tí ọba ṣọmọ yín tó bá náà fẹ́ gbọmọ yẹn wọ́n bá tún gbà tán gan at loss gbogbo owó yẹn wọn ò lè kó fún yín abẹ́rẹ́ pé wọ́n máa kó fún yín ni ọmọ yẹn náà dùn mí tó wà ń bẹ́ẹ̀ tí ó sọ pé wọ́n jọ ṣiṣẹ́ tí ẹ̀ máa jọ wà nínú òyìnbó tó bá tẹ̀ pé ọkọ̀ ẹ̀kú gan tí ọba ti sí ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ o ìyá àsìkò jọ ṣiṣẹ́ tó bá lóun jọjọ ṣiṣẹ́ òun náà part pàtó kó nínú ẹ̀ ó máa fún lówó nobody is supporting anybody kó pààyàn kò sẹ́ni to support èmi láyé mi I will never never in my life support any, anybody to bá pààyàn and I hate to to máa ń pa irọ́ ṣé ẹ̀yin bàbá Mohbad ẹ̀yin rí anybody to tó support èmi níbi báyìí shut up Joe. And you need anybody to tó kó sọ sí ọ̀rọ̀ ti tèmi tèmi sọ by me. i'm saying it my own tabade sọ̀rọ̀ tí n bá fẹ́ kí ọ̀rọ̀ tí n bá fẹ́ tí n bá fẹ́ kí àwọn story kan kó lọ viral i'll put my mouth tí n bá fẹ́ Me sí mi ní dá sí mo lè sọ kó kódà pé mo moderate lórí platform mi it will go viral you see and the woman elaborate the other platform ni go and check it. í ṣe boasting I some people if i don't want to ndí màá fẹ́ dá sọ̀rọ̀ wọn i'll just be looking baba Mohbad ẹ bó ṣe tag mi pé ìdá ìtọ́ba kú torí kan tó ní kẹ́ wá sọ nìyẹn bàbá Mohbad bàbá Mohbad àwọn kan ń fi kíní wọn jẹ lẹ́nu wọn jẹ kó pẹ́ láti máa fi cash cash cruise kọ́ máa fi ṣeré kọ́ máa fi wò ó pé wọ́n fi lórí platform tó ti sọ̀rọ̀ ọmọ yín tó máa máa ti ní wọ́n bọ́ àwọn kan wọ́n máa fi wọ́n ṣe jó gbogbo wọn máa rẹ́rìn mo gbé everybody is laughing any day I remember tí bá wo ọmọ yẹn bó ṣe ti kú yẹn tí bá gbọ́ yẹn mo máa ń sunkún ni because ẹ̀yin kan wà tó yẹ pé owó ti gba gbogbo àti kò mean anything people die èèyàn a lot of people kò make anything sí yín ojú ti dá ẹ̀rẹ́ tó ń sunkún ẹ̀ máma tó fi ṣe ẹni pé ọ̀dẹ̀ lélẹ́yìí bíi pé dìdìrín ni because ojú yín ti dá gbogbo ẹni jọ́sìn ẹ̀yin tẹ̀ wà náà jẹ́ ojú ti dá jù ẹ ti burú ẹ ti dá jù you have no feeling for anybody. ọ̀rọ̀ tí mo sọ mo sọ pé ọmọ yẹn tó bá tiẹ̀ jẹ́ pé ẹnìkan náà ló ní tó bá gbé fún gan ẹ mo ní ẹ lose ni torí bẹ ẹ is my son DNA is compulsory ṣé mo sọ pé kó má ṣe DNA ni àtọjọ́ tẹ́tí nípa pé DNA is compulsory ṣé tí àwọn èèyàn tó ń ṣe DNA wọn ó di ni ṣé gbogbo àwọn ọlọ́pàá àti gbogbo gọ́ọ̀mẹ̀ntì ẹ̀jọ̀ wọn ò gbọ́ ni ṣé gbogbo èèyàn wọn ò mọ ni kí ló dé tí wọn ti dàyé lówó látijọ́ yẹn kí ló dé tó bá dé sí tó kàn sọ fún yín tó kàn sọ fún yín nǹkan tó òkè kan wá sọ fún yín pé òkè o òkè wọn ṣé tí wọn gun pa àbí tí wọn bá gun fún ní nǹkan kan wọn á kàn without even DNA táwọn èèyàn tó wà ní Nàìjíríà àtọlọ́pàá tó máa fẹ́ ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ nobody they are guiding them they don't want anybody to talk àwọn tó yẹ kó tó sọ̀rọ̀ wọ́n lè dé dé court kan láwọn dákú kọ́ lè dé kíní kan kọ́ láwọn faint kọ́ ní ọmọ yìí náà àdúrà òun náà ọjọ́ tó dé court ṣe ló lóun kọ́kọ́ faint ni what is there tí wọ́n gbogbo fi ń faint ṣé ìlú òyìnbó tí àwọn tó rí tó ṣojú wọn kòrókòrò tí wọn lè sọ ṣé ìlú òyìnbó ló máa sọ nǹkan tí tí àbí tó máa gbé autopsy dé kí lè rí pé wọ́n fẹ́ gbé wá fún yín ní autopsy kí ni wọ́n máa gbé wá tó bá ti gbede ní autopsy a máa wò torí nǹkan tó bá ti sọ torí tí wọ́n bá sọ̀rọ̀ ní tó bá sọ ní oní ní court àti ní ẹ̀já tó ń sọ fáwọn ọlọ́pàá tí ò bá correspond pẹ̀lú autopsy what do you think tabade táwọn èèyàn bá sọ pé a máa máa bú àwọn yẹn ni a máa máa bú Wùmí ni a máa bú Wùmí do you think abusing Wùmí they been talking about abusing Wùmí and all. also causing ya bad. ṣe rí pé òun ló máa jẹ́ kí wọ́n rí justice ni ọ̀rọ̀ díẹ̀ tí ìyá Mohbad tó ń sọ jáde àti tí Wùmí sọ jáde èmi mo sọ mo ní Wùmí jáde síta kó sọ̀rọ̀ mo ní tó bá dẹ̀ mo kọ́kọ́ sọ ní mo ní Wùmí call me Bukky Jesse jáde ni ó ní don't it is like that o she cannot be reliable because she want to use that to be boosting her page wọ́n máa ma sọ̀rọ̀ ọmọ yín wọ́n máa rẹ́rìn níbi tó ti ń sọ̀rọ̀ òkú tó kú tó dùn everybody is that ṣé ọ̀rọ̀ nìyẹn àwọn tó ń ṣe justice for Mohbad originally we know it because some people are supporting you you now believe that they are wọ́n ṣe justice for Mohbad ṣé ní beginning ẹ̀yin bèrè fún justice ni bàbá Mohbad ìbéèrè mèrè ṣé ẹ bèrè fún justice ní beginning nígbà tí wọ́n gbé kámẹ́rà sójú yín tẹ́ ń sọ jargon tẹ́ ń sọ nonsense tẹ́ ń sọ rádaràda tẹ́ ń sọ játijàti ọjọ́ ìrìn náà bí mo ṣe sọ̀rọ̀ pé mo ní nǹkan kan rújú mi ò sọ pé bóyá ẹ parọ́ ipe kò sí igbe kò sí ẹ̀jẹ̀ nínú ilé mo gbé kinní yẹn sókè mo ní bọ̀ tí bàtà ọkọ̀ kọ́ àná àsìkò ọmọ yẹn kú pé nínú mọ́tò yẹn kò sẹ́jẹ̀ ṣé ń gbà tó ń délé lẹ̀jẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá kúnlé gbà yẹn lọ́dẹ̀ ti àná àsìkò ti kú yẹn nínú mọ́tò tó ń gbé mọ́tò tó wá gbé tó wá gbé sórí kinní tẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ pé ẹ̀yin ẹni wókè o ọmọ yẹn o wọ́n ànáàsì inú mọ́tò láti kọ́kọ́ rí pé wọ́n ànáàsì kó ti o oríṣiríṣi voice tó ti jáde wọ́n ló ti kú létà o ẹni wọ́n pè yín ṣé ńgbà tó wọ́n ànáàsì yẹn ẹ lè má social media báwo o ṣe mọ̀ ẹni wọ́n ṣe pè yín ni ìyá náà sọ pé wọ́n ṣe báyìí báyìí all these things gbogbo yín lẹ mọ nǹkan tó pa ọmọ yín but it's like you are covering some people eléyìí ń cover eléyìí eléyìí ń cover eléyìí ẹ̀yin náà ní àwọn favourite yìí tẹ̀ ń cover to for real you have some part also if I, I just keep quiet and I don't want to say anything again about this issue so ti yẹn kí àwọn torí pé mi ò fẹ́ anybody? náà kó máa go after me kó máa go after my child gbogbo bá ṣe ń pariwo yẹn náà ta ni wọ́n go after our child oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ń bíbà ta ma ni wọ́n ṣe báyìí báyìí ó pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ pé ara ti tún ran bọ́ọ̀bù lọ́wọ́ ni bọ́ọ̀bù ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara wọn tún wá ń sún ara sí wọ́n ń sún ara sí wọ́n ń sún ara sí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ kí ló dé lórí ọ̀rọ̀ yìí Bukky Jease ọ̀rọ̀ ìpè mi ò mọ̀ ni àwọn èèyàn tó tẹ̀lé tó ń gbé kábíyèsí Elégùṣì jáde wọ́n ń wọ́n ránṣẹ́ sí náà pé kó wá kó máa béèrè fún ojú mi kẹ́ni sọ pé ẹ tó lóun fẹ́ ṣe nǹkan kan tó ní I can bring people to Canada I can do this and that and that ọ̀rọ̀ ìpè mi ò mọ̀ I know all these things and nobody can gang me up if i want to shut up i'm not afraid i just want to mo kò máa fẹ́ kẹ kẹ́kọ̀ọ́ ṣe gbogbo gbogbo kíní yín ni tẹ́ bá ṣe tán ní bá sọ pé mo lè dárú wọn yín lọ́wọ́ torí gbogbo àwọn point ń gbà you will not see it ẹ kò máa fẹ́ kàwé ẹ wá ń ja ìjà family eléyìí tó wá ń support bàbá Mohbad eléyìí wá ń support ìyá Mohbad ẹ sọ fún wa pé ìjà Ukraine àti Russia nìyà ẹ sọ fún wa bẹ́ẹ̀ náà pé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn náà ọmọ yín kú gbogbo yín wá ń ṣe bí ìgbà tá a sọ̀rọ̀ yẹn tá a sọ kún wù mí ló jáde sọ ló sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí lọ ló lọ sọ̀rọ̀ kìíní ló fún wọn ní green light tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ pọ̀rọ̀ tẹ́ ń àti nǹkan tẹ́ ni you cannot handle you, you, you think you can handle them the people you behind all this thing do you think you can handle them e because we are shouting and we are international level kì í lè ṣe Bukky Jesse ló ló ń pariwo bẹ́ẹ̀ ni mo sọ fún yín you cannot handle them because your son is not the first one tó máa pa bó ṣe ń pa èèyàn nìyẹn bó ṣe pa bàbá ọmọ mi yẹn for fun wọ́n dẹ̀ pátá wọ́n dẹ̀ kọ orúkọ mi sí mo dẹ̀ tún fi ń wò pé quiet mi ẹ má tó torí pé ẹbẹ torí ẹdẹkẹ bẹ̀dẹ̀ jẹ́ bóyá ẹni tí ẹni tó ń fún yín ní sọ́rí ó lè jáwọn kankan ló wà behind this story ìgbà tí wọ́n pa bàbá ọmọ tán wọ́n gbé síbẹ̀ lọ worí gúgù wọ́n kọ́ síbẹ̀ gbàgàdàgbàdàgbà pé Auto Bola kí baby father wọ́n tún bá bẹ̀rẹ̀ sí wọ́n wá bẹ̀rẹ̀ sí protect ọmọ àwọn tó yẹ kí wọ́n máa bá jà wọ́n tún wá bẹ̀rẹ̀ sí bá ọmọ tèmi ọmọ ọmọ tó fi sí ẹ̀ sáyé wọ́n bẹ̀rẹ̀ sí bá ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí dojú ìjà ọmọ yẹn and I was telling you ṣé ọmọ tèmi ṣe ẹgbẹ́ àṣà tèmi ni kí wàá ní I have right to do DNA test It's compulsory let me tell you this is a wà ní ìlú òyìnbó ṣó yẹ yín tí màá jẹ́ pé bóyá ó ti kú tó bá problem and again bàbá Mohbad excuse me mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín ṣé mo pẹ́ ẹ̀yìn àti Wùmí torí mo gbọ́ gbogbo story kan tán ní lẹ́tà eh, Wùmí àti ìyá ọkọ ẹ̀ ló wá close nígbà tó wáyá but tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn àti ẹ̀lẹ́lẹ̀ close débi pé Wùmí sọ ní kóòtù pé òun gbé yín pé ẹ máa ń gbé òun lọ sí ẹ lọ ṣiṣẹ́ fóun bóun ṣe máa lóyún why tí wọ́n fi ń ṣiṣẹ́ fún ọmọ twenty something years ọmọ maybe ó máa wà ní twenty two or twenty three gbà ẹ̀ kí ló tó ń ṣiṣẹ́ fún ọmọ twenty three years láti lóyún ṣọ́mọ yín ní problem ni ṣọ́mọ iṣẹ́ Wùmí náà ní problem ni ṣe bí ọmọ yẹn náà lẹ́ ń ṣiṣẹ́ fún pé kó lóyún lé lórí kó lè lóyún kí ló dé tí kí ló ọmọ yẹn lẹ́ ń ṣiṣẹ́ pé kó lè lóyún àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí wọ́n ti ń ṣe nonsense yẹn baba Mohbad tí wọ́n ti sọ pé wọ́n gbé wọ́n gbé ẹbẹ̀rẹ̀ fún placenta wọn ò bá lọ́wọ́ yín tẹ́ bá pariwo sórí social media people will follow you the ariwo tí a pa sórí social media yìí kò ń ṣẹ̀yìn lẹ́bẹ̀rẹ̀ not it's not your family that started it so tẹ́ bá wá dé stage kan tẹ́ bá ti boost ego tẹ́gò yín bá ti gánlẹ̀ tó ti yẹn bẹ́ẹ̀ ṣe tí ẹ bá boost ego kan mi ò sọ fún yín pé àwa ò ọlọ́run o ṣùgbọ́n tẹ bá sọ wípé agbára yín ni ọlọ́run lè máa ìbọn ọlọ́run lè dàrú mọ́ yín lọ́wọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má máa fi ibi sólóore tó pé wọ́n ń sọ̀rọ̀ fún yín ẹnìkan wá sọ pé Auto Bola yẹn o ẹ má lọ sọ́bẹ̀ àwọn tí wọ́n gbé kẹ̀sì yẹn ní bìgínì nísìn wọn ò gbé ní bìgínì for your information ìgbà tá à ń pariwo mi wọn ò gbé ní bìgínì and some people are fighting for themselves and they are using system because wọ́n ti mọ àwọn míì náà tó ṣe àwọn kankan wọ́n tún lo àwọn bloggers míì láti máa fight certain people gbogbo yín parọ́ ni nàá gbogbo yín parọ́ ni nàá ta lọ́wọ́ ẹ̀ mọ́ nínú yín òkè tọ́wọ́ yín bá mú bàbá Mohbad torí pé àwọn èèyàn dúró wọn wá dúró tì yín ni nígbà tẹ́ wọnú ilé tẹ́ rẹ́jẹ ẹ pariwo kẹ́ ṣe ṣáàtì yẹn pé o kẹ́ dárúkọ gbogbo àwọn rí nínú ilé yẹn orúkọ yẹn bó pẹ̀yìn orúkọ yín ò ní pool crowd ni for ọ̀rọ̀ àmì orúkọ àwọn pípù yẹn tẹ bá sọ pé àwọn celebrate kan ẹni bẹ́ẹ̀ ẹlẹ́jẹ̀ inú ilé o báwo lọmọ yín tí ẹ bá pariwo báyìí ṣé wọn ní èrò oníjáde tì yín ẹ sọ tá a bá go back to gbogbo ọ̀rọ̀ tẹ sọ ní beginning àní ẹ̀yin gangan you are a suspect kí lẹ́ ń sọ ọjọ́ yẹn náà ẹ sọ pé kú seventy on the Saturday lẹ́lẹ́ kó lẹ̀ ọjọ́ Sunday ló lọ kọrin ọjọ́ Sunday ní problem yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ọjọ́ Monday bí nǹkan kan náà ló kú wọ́n declare ní Tuesday gbogbo ọkọ ni àwọn èèyàn fi ń parọ́ wọ́n lọ́jọ́ monday wọ́n lọ́jọ́ tuesday And you wà ń bẹ̀ náà ẹ̀yin àti ìyá Mohbad àwọn ọmọ yín kó tó di pé gbogbo ẹ̀dẹ́ àrùbá ṣe bí gbogbo yín ti ṣọjọ́ wà ní kọ́tẹ́lẹ̀ ìgbà tó wá di pé ẹnìkan ń gbowó ju ẹnìkan lọ ẹnìkan wá dàbí pé ẹnìkan wọ́n ń play play lórí intelligence ara yín money all of you bẹ́ẹ̀ ṣe dá nǹkan lórí yẹn ọgbogbo yín lẹ ti gba kádàrá náà wọ́n sọ pé máa fún yín wọ́n ti fún yín two thousand two million kan wọ́n ti náà máa fún yín láwọn kankan pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà tó dẹ̀ yẹ́ ẹ̀ ti gbà ẹ́ ti lọ sí tẹ bá gbé síta tẹ bá sọ pé ẹ̀ ní sí wọ́n tún sọ fún ilé òru ọjọ́ ìpè kẹ́sí wọ́n ní wọ́n ní kẹ́sí àwọn èèyàn sọ pé wọ́n sọ pé wọ́n ní kẹ́sí ẹ̀yin lẹ mẹ́ẹ̀kì ẹ má bàbá bad. ẹ mọ ọjọ́ tẹ fẹ́ lọ gbé ni ọjọ́ tó fẹ́ lọ wu tó lọ ẹ̀zùm ẹ̀ bọ́dì ẹ̀ ẹ mọ kọ́tọ́ ẹ sọ bàbá Mohbad ẹ sọ nǹkankan ẹ so nǹkankan ní ọjọ́ yẹn and the spirit of God was telling me that this man belongs to you something is fishy ẹ so fún ẹni tó bá ṣàtiwá wù ńgbà tí ó ti wá di pé ìjọba ní kọ́ lọ wù by fire by force ẹ wá ní tó bá ti gbé lọ ẹni kan ṣàbá yín gbé nǹkan yín padà wá síbẹ̀ ẹni kan máa yín gbé nǹkan yín padà wá síbẹ̀ lẹ́yìn tẹ́ ẹ sọ wípé wọn ò ní sin òkú ẹ̀ ọ̀nì tó bá ṣe autopsy àti DNA test lẹ́yìn ìgbà náà lẹ́tù ti kọrin síta pé wọ́n ti dojú Mohbad wọ́n tún fẹ́ jẹ òkú ẹ̀ why you just do it like this àbí gbogbo àwọn tó ń bẹ̀ ní síta tó ń fún yín lóríṣi wọn ò sọ fún yín ni wọ́n máa sọ pé kẹ́ lọ dojú mi bàbá Mohbad ẹ ṣú ara yín dáadáa ẹ ṣú ara yín bàbá mi bá tí mo sọ fún yín tó bá fẹ́ dojú anybody yín kọ mí gbogbo ẹ máa dàrú ni nílùú òyìnbó téèyàn bá àdọ́tì ọmọ máa fún ní wíìlì mo dẹ̀ tún sọ fún yín pé kórúkọ ọmọ yín má parẹ́ kórúkọ ọmọ yín má parẹ́ kórúkọ ọmọ yín má parẹ́ ẹ má kẹ́ má bàa jẹ̀yà lásán mo sọ fún yín ni gbogbo àwọn tó wà níbi ọ̀rọ̀ yẹn tó ń ṣe blogging sí gbogbo wọn pátá fi boost account wọn ni wọn fi ń boost page wọn ni àwọn olè ló sọ̀rọ̀ tẹ̀lé pé wọ́n sọ̀rọ̀ àwọn olóṣọ̀rọ̀ tẹ̀lé pé wọ́n sọ̀rọ̀ àwọn olóṣọ̀rọ̀ tẹ̀lé pé wọ́n sọ̀rọ̀ nínú wọn mélòó ló sun ẹkún ẹ lọ wọ bí mo ṣe sunkún for like one month or two months like a baby mo mọ̀ ní rí ni àwọn èèyàn wọn fi ń bù sí péjì ni wọ́n dẹ̀ make owó ni did I make money from it did anybody give me money a máa sọ ọ̀kan bí ayé yìí wọ́n ṣe máa dá tó owó all of you ẹ máa ṣe jàtijàti lórí social media. You are the father. When you are the father, shut up. When you are the father, why can't you come out? òun kọ́ ni mo jáde ni mo ń sọ̀rọ̀ mi ẹ̀rọ pé kò dangerous fún mi ni látọjọ́ tí mo ti dé bíbá it's because of my son I've been shouting they've been going after my daughter simply because of wọ́n bóyá nǹkan tí bàbá ẹ̀ ní àti nǹkan tèmi ní with so wọ́n dẹ̀ mú gbogbo ọmọ tèmi ọmọ mi ọkùnrin wọn mú mọ́ if you are the father want to claim to be the father what do you do to save him when he was alive gbogbo statement yín error ni ìdíṣẹ́ ìyá Mohbad nìkan ló ń sọ̀rọ̀ bí òsínwó ni ẹ̀yin náà sọ̀rọ̀ bí wèrè náà ní beginning of the issue ní bìkínì ìyàwó tẹ́ fẹ́ sílé ó jáde wọ́n ní báwo lọ́rùn ẹ ṣe kọ́ ó ní pásọ̀ ló kan lọ́rùn nígbà tó fẹ́ fi ànátí ọ̀ sí lórí ṣé wọ́n máa ń fi ànátí ọ̀ sọ́rùn in the beginning of the issue wọ́n lẹ́nu kan fún you. four million lónìí títí di òní She print account ní statement yín ṣe fún bẹ̀rẹ̀ take pé wọ́n fún yín local kankan you are covering some people ìyá Mohbad also having some people tó ń cover Kill lẹ wá sọ bó ṣe pay ni ẹ ìwọ ló lọ́mọ tó bá ní ìwọ kọ́ ló ní tó bá jẹ́ pé ìwọ kọ́ ló lọ́mọ yẹn tó tọ́ bó ṣe sọ nǹkan òun ló ní ìkúnlẹ̀ lọ́jọ́ tó bí ẹ̀bá àti ẹ̀fíṣẹ́ kó sọ ọ̀nà sígbó òun ló ní ìkúnlẹ̀ obìnrin ló ló ní ọmọ obìnrin ló ní ọmọ wọ́n lè tẹ̀sẹ̀ kó sọ pé ó negative kó sọ pé you are not the father that you are zero kiri kan ni eh, DNA yín lórí ọmọ yẹn kó dẹ̀ jẹ́ pé kò dẹ̀ lè deny ìyá ẹ̀ torí ìyá ẹ̀ ló ní what are you telling us Tell me sọ pé it's my son even when he died ẹ wá bẹ̀rẹ̀ sí post kí ni ikú ọmọ yín fún yín lẹ́gò fún ṣé àwọn èèyàn ti sọ ti pẹ́ ipé ikú ọmọ ṣe bẹ̀rẹ̀ sí bragado káàkiri ẹ bẹ̀rẹ̀ sí ṣe bí king kong bẹ́ẹ̀ náà lè máa ṣe gbóbìnrin lábùjá ń jọ yẹn lẹ́mọ̀ wọn sọ i'm happy to see you here ẹ má dì ní ẹ jẹ́ wòye mọ́ tilẹ̀ ní. ìgbà táwọn sunkún bí ẹkún mẹ́lòó lẹ́sùn gbogbo yín lẹ́wọ́n bẹ́ẹ̀ ṣe máa pàṣọ gbogbo story yẹn ṣẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ni ṣẹ́ṣẹ́ mo ní ṣe bí gbà tó wó dàrú ní gbogbo tí gbogbo dì yín dàrú ní gbogbo yín wá ń tú ara yín láṣìírí ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ the real world ọ̀rọ̀ tí a fẹ́ kí àwọn ìyá Mohbad sọ òun ló máa sọ yẹn kó dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kó sọ náà ni ẹ fẹ́ kó sọ àwọn eré àkókò máa sọ àwọn eré àkàn because ibi tó bá sọ yẹn kò ní fẹ́ bọ̀ ẹ̀yin ibi tó bá fẹ́ bọ̀ yín lẹ máa fẹ́ kó máa sọ what for ọ̀hún nonsense ni you cannot claim it's your son do you have you been to Canada ẹ lè wá Canada lọ́la o ṣé ẹ ti dá Amẹ́ríkà rí ẹ wo bí àwọn America, bó ń celebrate ọmọ yẹn the white people all over the world they celebrated him ẹ̀dọ́gbà yìí là ń celebrate me. who are you we don't celebrate you you fumble you wumble your family and you self family just like my own family mi gan tún dá díẹ̀ fún ju ti yín lọ mo nírú yín lè ẹ̀yin ìka èèyàn tó yẹ pé family tẹ máa trade ọmọ yín for money owó tẹ máa jẹ tán tí ò lè tó kankan tẹ máa fẹ́ trade ògo lé yín ẹ jẹ́ kó rí yín pé o gbogbo bóyá ti wà pẹ̀lú bẹ̀rẹ̀ kẹtẹ yẹn wọ́n lè lé yín tá a bá sọ̀rọ̀ bí wà wọ́n á lé yín jáde tá a bá bẹ̀rẹ̀ ti bá bẹ̀rẹ̀ analysis ti bá gbé ọ̀rọ̀ jáde ọlọ́run ilé ìmàrí gbọ́ àwọn kọ̀ọ̀kan mo kàn ń wò yín ni i just leave you then we wọ́n lé yín jáde mẹ́yẹn wọ́n lé yín bẹ́ẹ̀ mo sọ fún ọwọ́ yín gbòòmọ́ you are covering there is some certain people you cover and also you are bad cover some certain people nǹkan to ṣẹlẹ̀ nìyẹn. mo wá sọ lánàá pé ọmọ yẹn má ṣe pé fún mọ́ wáyé tẹ máa fi ní kí Bukky Jesse àti gbogbo ọ̀dà kan máa ṣe pé fún ọmọ kékeré yẹn mo lókè tó bá jẹ́ pé ẹ pé títì ni tẹ́ máa máa fẹ́ fi èpè pa ẹ fún Mohbad ẹ kó jẹ́ ìlérí olúwa ìlérí olúwa tó ṣẹ́kù ẹ kó jẹ́ kí nǹkan kan àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú òyìnbó mi bá they adopted children celebrities kò ṣe pé wọn ò tiẹ̀ bímọ kò ṣe pé wọn ò lè bímọ wọn ò kàn fẹ́ stress ni they just want to adopt because one believe a lot of children are outside there wọn ní parents wọn máa take care of wọn they can take care of them kí wàá ní problem yìí DNA test ṣé mo sọ pé wọn kọ́ má ṣe DNA test ni Me, ní come má ṣe DNA test I never say that Me, ò dẹ̀ support Wùmí láíláí because mo máa rí tí Bukky Jesse náà ni mo ti mọ̀ pé àwọn méjì tẹ̀yìn wọn ká ni wọ́n assign fún Kudi àti Bukky Jesse Bukky kálẹ̀ yan eh, eh, Kudi ẹ̀yìn iwájú ẹ̀ báyìí ó yọ bóyá látọ̀run wá nìyẹn ti Bukky ìsàlẹ̀ no. pàtó bẹ̀rẹ̀ jọ ni wọ́n yọ ti ìsàlẹ̀ a ti mọ̀ bọ́tì ó máa sọ àwọn apọkọjáyé ẹ̀rẹ́ ìjọba lọ́kọ̀ ló ń pọkọjáyé ẹ̀yin àti ọmọdé yìí ẹjọ́ close tẹ́ ń gbé káàkiri tó sọ nínú kinní ìgbà tó ti gba placenta tí ò gbé fún yín kí ló tẹ̀ sọ jáde kí ló tẹ̀ sọ jáde pé ó máa gba placenta kò máa fún yín o ẹ ṣe sọ jáde pé wọn ò fún yín placenta what is the cause ìgbà tẹ́ lọ bá ìyàwó mi náà tẹ́ ni wọ́n ra gbogbo property ní ọ̀dọ̀ wọn bẹ̀yìn wọ́n ti ń ṣe gbogbo yẹn ẹ̀yin tó yẹ pé sùn ẹ̀gbẹ́ níyín sùn ẹ̀gbẹ́ sùn ẹ̀gbẹ́ ẹ wò ṣé rí mi ò fi ṣakọ mi ò dẹ̀ sọ pé mo ní agídí bẹ́ẹ̀ ṣe rí mi mo ṣe jẹ́ obìnrin kéwọ̀ mo ti bá fakùrákù five years mo ti jókòó takú sórí ọ̀rọ̀ kéwọ̀ níbà àti gbogbo àwọn boys tó wà ń gbòòrò àti mc àti everybody àti sáríà wọ́n burú gan-an mo ti bá wọn fa wèrè kí n tó kó nẹjà tí bá bí mo ṣe ń bá wọn fa ìmọ̀ àwòrán pé wọ́n lè ṣe ọmọ mi léṣe wọ́n dẹ̀ ti na ọmọ mi káàkiri gbogbo skul ni mo ṣe kúrò torí ọmọ mi mo ṣe kúrò wá sí ibà má kú má kú lọ́jọ́ kan tó bá bí ọmọ tó mọ̀ tó mọ ọmọ tó bí àtàtà tọmọ yẹn tí wàá ń ṣe dáadáa tó bá mọ ìtumọ̀ ẹ̀ wàá dúró mo stand by your child you are not staying there you are not you you ẹ dìde báyìí fún ọmọ yẹn lẹ́yìn náà ẹ wo bí ẹ ṣe lọ sí ọ̀dọ̀ Sam Larry njọ àmì Naira Marley njọ kan tẹ dúró tó ń ṣòyìn lẹ́nu ọ̀nà tẹ dúró lẹ́nu ọ̀nà ọdún ẹlẹ́nu màlẹ gbọ́ Wàsíù ti ó ti kún mi lẹ́kùn níbò rí tẹ́mi náà ju ẹ̀ṣẹ́ sí kó ṣe tẹnu tí mo mi ò jẹ̀bi tó bá máa kú lórí kan ẹ tó bá jẹ́ ìyìnlẹ̀ kú lẹ́jà fọ́mọ yẹn ló wà ní freedom ló gba freedom wọ́n á sin yín wọ́n á celebrate yẹn ló kú ẹ wá ṣe tán ọmọ yín kú ẹ wá ṣe bí olóṣì when he did he is he bury your name when he was alive and he, when he die also bury your name you need DNA test you are too proud you are too mean at this time because some people are just supporting you àwọn yẹn náà máa sọ pé ẹ tó bá ti dé àwọn akọkọjà ayé kiri kan because they want to use that to kill anybody the father of my baby ó kú ní òsínú ilé ẹ kò ń ṣọkọ nígbà tó kú six years láti láti separate ó wà South Africa èmi wà Canada ló kú South Africa tó ń fi pa síbẹ̀ tó ti yẹ yín so èmi mi ò sọ mi ṣe wà ní Canada ó ti yẹ yín mẹ́ mi ò mi ò àwọn tó jẹ́ widow mi ò yọ wọ́n but apakọjáyé apakọjáyé kò sí ẹnikẹ́ni tó bá wà with accesses tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n plant ẹ̀ àbí wọ́n jọjọ ṣe nǹkan kan jọ ṣẹlẹ̀ tí ó máa wà ní pẹ̀lú senses ẹ̀ tó máa pa ọkọ ẹ̀ ẹni fún mo dẹ̀ support Wùmí abẹ́ ti gbọ́ bí kan ni mo ti sọ pé kó dára fún ẹ Wùmí o ayé ò ní bàjẹ́ Wùmí ẹ ti gbọ́ bí mo ti ṣe bẹ́ẹ̀ ni ọmọ yẹn ni mo kàn sọ pé stop causing the baby boy mo tún sọ lánàá ọmọ Ẹlẹ́gùṣì náà ẹ mọ̀ bóyá Ẹlẹ́gùṣì bóyá wọn kàn fi purọ́ ni ṣe tó pé mi Ẹlẹ́gùṣì ti ṣẹ̀ because àwọn àṣírí kan wa wà níbi bẹ̀yẹn ó lè má jọ òǹgọ́gọ́ because ni group wọn a lot of things do happen stop causing these children that's what i said ọmọ yẹn pé ó ní ní country Tell me why. ó ti ẹ̀ lè kàn sọ̀rọ̀ ọmọdé anyhow talk less of even do anything ọ̀rọ̀ tí àwọn tí máa sọ pé gbogbo àwọn tó gbógun tìmí olúwa bá mi ṣe tó bá lóun fẹ́ ṣe ọmọ mi léṣe bá mi ṣe ọmọ wọn léṣe àwọn tó gbógun tìmí yẹn ọmọ wọn míì ọmọ wọn míì ti ju ojú ojú adébùkọ́lá lọ but still yet wọ́n sì ń pè lọ́mọ they don't like that ayé tá a dẹ̀ tún wà yẹn náà ayé yẹn kò ń ṣe sí nìkan mi ò sọ pé kí Wùmí o mi ò abe pé Wùmí fún mi àbẹ́gbọ́ pé mo gbowó àbẹ́gbọ́ pé wọ́n dáwó lórí platform mi ó lè ní ní bàbá Mohbad ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gbogbo nǹkan tẹ́ fẹ́ máa tàgé pé ẹ fẹ́ kí Auto Bola wọn máa sọ pé ẹ fẹ́ kí Auto Bola shut up lórí ọ̀rọ̀ yẹn tí ẹ bá fẹ́ kí n up máa sọ bí ẹni méjì bá ń wò mí mo ń sọ̀rọ̀ ń bí kéèyàn mẹ́wàá máa wò mí máa máa ti yẹn mẹ́yẹn kí n ṣe chat kan kí wọ́n máa fi lọ́ọ̀fì sí wọ́n máa fi láìsí máa tún sọ̀rọ̀ ọjọ́ kejì ti yẹn mẹ́yẹn ó ti yẹn yín irú nonsense wo nìyẹn aláìmoore lẹ fẹ́ jẹ́ ni aláìmoore ni yìí náà ẹkún tó jáde lójú àwa ibo lẹ ti sunkún bolomi ṣé ń gbàdé wà lọ́dọ̀ Oríyọmí Hamzat yẹn tó ṣe báyìí omi ṣé mo ṣe sunkún nìyẹn ṣé bí èmi àti àwọn ọdà tó sunkún bí ọmọdé yẹn ṣé mo ṣe sunkún tiyín tó ṣe sunkún ọmọ tó jáde tẹsán pọmọ tiyín ni ọmọ tó ní kẹ lọ sí tó halẹ̀ mọ́ yín tẹ́ ẹ̀ pariwo kẹ máa pariwo kọ́ payín lórí ẹ̀gàn kọ́ máa jọ nà kọ́ máa pọ̀ mọ́ yẹn ẹ máa lọ sọ́run rẹ ni ọ̀run burúkú lẹ máa tẹ́ bá kú sọ̀run burúkú lẹ lọ lára àwọn tó kọ bad things fún ni ọlọ́run má jẹ́ kọrú ẹ̀ fún mi nonsense eh, he died is your son ìyá rẹ̀ náà ní right ẹ bá ló ti sá lọ for ten years ó ti yẹyin ìyá rẹ̀ náà ní right ìtòbí yẹn dẹ̀ ń sọ bóyá kàn ń wè pé òkè o kó máa rí kankan rántí ọmọ òun o kó máa rí kankan rántí ọmọ òun o kó máa kì í ṣe owó nìkan ni obìnrin yẹn sọ. So bóyá kò máa rí kankan rántí ọmọ wọn kò máa rí kankan rántí ọmọ wọn bọ̀ bó ṣe ti lọ yẹn ó ti lọ forever ẹ ti fi ṣètùtù ayé ẹni máa dẹ̀ ní kó lọ sí síbẹ̀ yẹn àmọ̀rọ́bà ẹlẹ́mi jẹ́ sọ fún yín ìṣọ́ọ̀ṣì yẹn àti sọ́tẹ́lẹ̀ mi pé mo sọ pé ibi tí wọ́n ló rà fún bàbá yẹn wọ́n lè ṣe bẹ̀ dáadáa kọ́ máa lọ máa fi ṣe ìlérí olúwa tí ibi tó máa lọ fi bí sìtẹ̀ wọn ò ní sí síbẹ̀ ṣó ti tán wọn lọ sí sáàárín àwọn olówó wọn ò ní sí síbẹ̀ tó ló ṣiṣẹ́ sílẹ̀ wọn ò ní sí síbẹ̀ because we ìbẹ̀lẹ̀ lẹ́fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì sí báà lè máa ṣe sin òkú gan torí pé a máa gbẹ́ pé àwọn àwọn ṣọ́ọ̀ṣì aláṣọ funfun kan wọ́n máa ń sin òkú sí abẹ́ ṣọ́ọ̀ṣì wọn tí kò kérò lè tí ìdí bá ti ń jẹ òkú yẹn èrò á lè máa wá mi ò sọ pé ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ tí wọ́n ṣe ní nàìjíríà ẹ má jẹ́ ká interpret yín o àborúkọ èèyàn jẹ́ awó ń borúkọ èèyàn jẹ́ ó tọ́ la máa ń sọ o but ó tọ́ máa ń korò àwọn èèyàn tí ò dẹ̀ fẹ́ gbọ́ wọn máa sọ pé Auto Bala ló sọ̀rọ̀ ah kò máa ní oúnjẹ kẹ̀ ó máa máa change mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni torí pé weather gan máa ń change ẹnìkan tó bá takú dáadáadáadáadáagun odò wọ́n pè fún ni tó bá rómi kan tó takú àwọn sátẹ ẹja ló máa ń wà bẹ bọ tó odò tó bá ń sọ oríṣiríṣi ẹja ló máa ń wà bẹ èmi ò kí ń ṣadágun odò tó ti ẹyin mi ò kí ń ṣadágun odò so I can change if tó tó tí tí tí ò bá ṣe correct amóbèrè lọ́wọ́ yín amóròyìn wá sílẹ̀ yín abẹ́rẹ́ pé mìíràn ti máa sọ pé kó wá sílẹ̀ yín kó wá interview yín rí abẹ́rẹ́ pé man hot kúnlé tó máa ń kúnlé tí ó jẹ́ kéwọnú manager yẹn ó nílù fún mi ó máa ń kọ ìtí bá ti wọ sójú agbo wọn nígbà tí mo sì wà mẹ́ẹ̀ ó máa ń kọrin fún mi ó máa lùlù fún mi Auto Bola Auto Bola ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé nọ́mbà ìwà lórí social media ṣé mo pè ní ṣé mo pè ní àbí kò ní mọ̀ mẹ́ they will eat anybody bá bèrè lọ́wọ́ wọn ẹni tó bá wọ̀ mí sẹ́ bèrè lọ́wọ́ pé kó wọ́n mọ̀ mí àbí kò mọ̀ mí ó nílù fún mi náà ìgbà tí Wàsíù sọ pé òun ò tó ṣe interview pẹ̀lú BBC News Yorùbá tó kúrò ní gbangba gbagba wálíà àti Amẹ́ríkà náà ti pè é ìyẹn sì pé Auto Bola ló máa sọ pé òun mọ̀ ṣó ti yé did you did you see me also struggle to be calling people àwọn cases tí mo ṣe ń bìbà ibi bá mo jòkó sí ilé ìràpò tí máa ń jòkó dédì náà gbé wá fún mi sínétọ̀ àtàwọn tí mo ti rìkọ́ọ̀dù tí mo gbé ibi bá ni mo jókòó sí cases ìjọba tí mo ṣe àti ti àwọn èèyàn tó go mo ti ibi bá mo jókòó sí mọ́dá kèsì tá a ti ṣe rí tó di gbógun tiwa ibi ìbá ìlàjò kò sí sẹ́nu tó terrorist and gbogbo ẹ̀ nígbà tí wọ́n dé fúnra wọn ni wọ́n rìn wá bá wa ṣé mo wọ́n sùn àmọ́ mo struggle pé kí wọ́n bá mi bá yín lé abẹ́rẹ́ pé mo ń wá àwọn èèyàn tó máa bá yé wọn jẹ́ tó máa fi boost page ni. èmi ò kì í ṣe criminal náà àánú abiyamọ kan ṣe mí ni gbogbo ọ̀rọ̀ tí má dẹ̀ dá sílẹ̀ kankan lọ́rọ̀ yín mi ò fi boost page I don't use you to post my page gbogbo àwọn kíní yẹn ni àwọn bíi Naira Marley wọ́n ti wá èmi ni wọ́n fẹ́ kí n máa support wọn lọ́lẹ́ àdó support ìfún wọ́n máa sún síwájú ni àdó support ìfún either you're close to me or not. wọ́n ṣe pé tí èèyàn máa ṣe blogging gba tí mo ti sọ̀rọ̀ sí yín sí tí mo ti bú yín sí ṣé mo ní kò dáa fún yín ẹ̀ ní ṣoríire ẹ máa ṣorí burúkú òfò lẹ́ máa ṣe bàbá Mohbad tó o bá sọ pé ọmọ yẹn ò tọ́jú ẹ̀ ń lọ sí tó o bá ṣe báyìí ṣé mo ṣépè fún ẹ kí ló dé tí Bukky àti gbogbo àwọn tó ń ṣe náà máa ṣépè fún gbogbo àwọn tó máa ń blọ́ọ̀gì fún kí ló dé tọ́mọ máa ṣépè tọ́mọ máa ṣépè fún ya Mohbad kí ló fà tọ́mọ máa ṣépè fún tọ́mọ máa ṣépè fún ọmọ kéékèèké yẹn wọ́n dẹ̀ ti sọ ọjọ́ sí pé you are the one send them giving them money to be causing the, the, child are you doing that because of your son that died you are doing that because of the royalty the money and for you to find favour. you are not in the beginning you are not seeking for justice àwa tá a béèrè fún justice àti àwọn ọmọ nàìjíríà tó béèrè fún justice àti gbogbo àgbáyé tó béèrè fún justice lélẹ̀ kí wọ́n lè fẹ́ máa fi ṣe bíi pé nísìnyí báyìí agbára yín ni ẹ lágbára lẹ̀ lè bò protect ẹ̀ ní lágbára lẹ̀ lè gbálẹ̀ ni ṣé ẹ lágbára lẹ̀ lè gbálẹ̀ nígbà tó wà láyé kí ni kú ẹ̀ wá máa fi kú ẹ̀ boost máa fi ṣàkó ìṣe ọ̀sán ẹni tí kọ̀ọ̀kan kan wọ́n máa sọ fún pé kẹ́ wá sọ fún akagbẹnu kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ ṣọ́ ara yín torí kọ́ má bàa kọ́ sí ní anything kó kó tó di pé tẹ̀sí ẹ dé nonsense àwọn èèyàn máa ṣépè kí èèyàn blog tó bá ń blog kí wọ́n kí wọ́n ṣépè fún fún fún fún fún ìyàwó mi fún àmì ìyá ìyá ìyá Mohbad kí wọ́n ṣépè fún ọmọ kéékèèké wọn fún. it's okay èmi náà gbà tí mo bẹ̀rẹ̀ sí sọ nígbà tí mo kó tó kọ́ dùn mí pẹ́ẹ́n tó pa Mohbad kí lè ṣe nìkan ló pa gbogbo bẹ̀rẹ̀ sí lórí platform wọn sàmì Auto Bola máa ń ṣépè fún ọmọ kékeré ṣé ọmọ àgbàlagbà ọmọ yín tó pa àkúmọ̀ mojú di àgbàlagbà ṣé àgbàlagbà lọmọ yín tó pa ẹ̀yin náà nígbà tí Mohbad kú yìí bẹ́ẹ̀ ṣe lọ sọ lórí yèyé kúdì nìyẹn pé ẹ ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ń sìn ìgbà tọmọ yín kú tọ́lẹ̀ fẹ́ fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ẹ ṣiṣẹ́ mọ́dẹ̀ sọ pé ẹ ṣiṣẹ́ náà Lodo. Lodo, bàbára bàbára náà kú lójijì ni so tell me ẹ má ẹ fẹ́ sọ fún bẹ́ẹ̀ sí nínú àwọn ẹgbẹ́ rádàrá tó máa ń ṣe àwọn cortism kìíní ẹ fẹ́ sọ fún mi I don't want to go deeper into your case ṣé mo fẹ́ sọ fún wọn kó lọ kí àwọn Naija police kán bẹ̀rẹ̀ sí ní investigate poli kán máa investigate yín láti ọdún tó kọjá january ọdún tó kọjá kán bẹ̀rẹ̀ sí ní investigate yín láti gbà tí ti ń lówó yẹn kán bẹ̀rẹ̀ sí lọ investigate kán investigate kán investigate fóònù yín. I'm not supporting Wunmi and I can never support her. One plant àwọn èèyàn sínú ayé èèyàn. Kí lẹ̀ kí ni kò sí ojú mi ti rí oríṣiríṣi ojú mi ó rí oríṣiríṣi ìyá ń pọmọ ẹ ọmọ ń pàyà bàbá ń pọmọ ọmọ ń pa bàbá ṣé nàìjíríà ni everybody ló ń para wọn ẹni tó bá wọ́wọ́ bá yájú ni kò tọ́jú yín kò tọ́jú yín tó bá ló gba thirty million nígbà tí eh, eh, eh, Naira Marley lóun san owó kan fún tó ń san sí àkáǹtì ẹbí ẹ̀ wọ́n ṣe máa máa san owó sí àkáǹtì àkáǹtì Wùmí àti fámílì ìyá ẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ń gbà yẹn ilẹ̀ lẹ́ ń sọ kí lọmọ yín ṣe tí ò fi jẹ́ kó sanwó sí àkáǹtì òun kò lè ní gúdì kankan díẹ̀ tó sound kó mà ní account torí pé kò ń ṣe novice ó fẹ́ forí wùmí náà in case tó ń bá ní problem wùmí máa wà ń bẹ̀ a lè máa tọ́jú ó bìlí pé life is fifty fifty ó kò sanwó kọ̀ọ̀kan sí àkáǹtì ààrẹ kò ní àkáǹtì àkáǹtì ìyá wùmí ìyẹn mi pé wọ́n fi ń ṣe wọ́n fi àkáǹtì yẹn because ọlọ́pàá tún ní ìyá wùmí ìyá wùmí is a she is also a criminal because they can easily use her láti máa san owó àwọn owó drug àwọn owó burúkú burúkú sílẹ̀. mi ò bí mi ò support Wùmí mi now. tó ń pé mo kàn ti sọ pé ẹ eh, kán wíìlì ọmọ yẹn fún Mohbad tó bá tiẹ̀ ti lọ ṣe DNA test later ṣé mo sọ pé kán má ṣe DNA test àmọ́ sọ pé wọ́n rubbish DNA test bọ́n torí pé Bukky Jesse ń ṣépè fọmọ yẹn kí ló fún ní ọ̀dá sí sóun lè se kán máa ṣépè fọmọ wọ́ ẹ̀ Bukky Jesse máa sọ pé kán lọ kidnap ọmọ máa gẹrun ẹ̀ ṣé terrorist nìyí ni Bukky Jesse sọ wípé òun máa ṣépè fún gbogbo wọn níjọ yẹn wọ́n sọ fún mi last week pé ké kí n gbẹ́nu kúrò pé Bukky Jesse ń ṣeṣẹ́ kíní gan pé mo ní òkè bọ̀ kó má ṣe pé fọmọ yẹn mọ́ ó tún bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn ó tún bẹ̀rẹ̀ nígbà tó tún ṣe ṣàtàlù ó mú èpè gbé èpè mú èpè fún wọn o àtọmọ àti ìyàwó mi o àti ìyá Mohbad o ṣé mi kọ́ ni mo sọ ìyá Mohbad ó dẹ̀ ṣépè a sọ fún when you want to do this you don't make it a joke ọmọ jáde ẹ a sọ pé you they are using it to boost their page nonsense ni man. ọjọ́ tí mo ṣépè tí mo ṣépè pé gbogbo ẹni tó pa Mohbad tó lọ́wọ́ nínú ikú Mohbad tí mo ṣépè bá ẹkún ni mo sunkún bí ọmọdé go and check all the video àwọn ń sọ̀rọ̀ wọ́n máa ṣépè fún certain people àwọn tó pa Mohbad náà ń sọ kí ló máa ṣépè kí ló ti fi ṣùọ́ àwọn ò dárúkọ pé nígbà tí wọ́n fẹ́ ṣépè yẹn gbogbo ẹni lọ́wọ́ nínú ikú Mohbad mo ṣe ṣépè bóun ṣe máa ṣépè fún ìyá Mohbad ṣé ìyá Mohbad wà náà tó pa Mohbad ni ṣé ọmọ kékeré yẹn wà náà àwọn tó pa Mohbad ni ṣé torí pé Wùmí bí ọmọ yẹn ó wá mí pé Wùmí fẹ́ràn ọmọ náà ni. it's not good láti máa ṣépè fún yàn àmì láti máa ṣépè fún ọmọ kékeré yẹn the case abini ó lóun ti bully kini kan o a lot of a lot of people are behind Bukky Jesse and the Bukky Jesse the people behind Bukky Jesse they may be the one gan pàápàá ṣé wùmí ṣé irú wùmí yẹn ó máa sọ pé kò tí kì í ṣe ẹni ọba Ẹlẹ́gùṣì nìkan tó bá tẹ̀ pọ́ ọba Ẹlẹ́gùṣì sùn pẹ̀lú ẹ̀ gan ṣé òun nìkan ló máa sùn pẹ̀lú ni àbí why is the wickedness this time around wickedness ni mo rí tí wọ́n tó tó ń ṣẹlẹ̀ ń tó bá dẹ̀ jẹ́ Wùmí ló pa ẹ jẹ́ kí Wùmí go for it the harm is nobody i mean it's na innocent child ọmọ yẹn bó kàn ṣe ti lọ yẹn ó ti lọ bàbá Baba bàbá Mohbad igi kan ògidá bó ṣe èmi ti máa ń ṣoore dáadáa mi tèmi bá ti bẹ̀rẹ̀ kéèsì kan wọ́n máa gbà lọ́wọ́ mi wọ́n fẹ́ gbé fẹ́lòmíì àwọn kan máa sọ fún yín lábẹ́lẹ̀ pé ẹ má jẹ́ ògbẹ́nu sọ̀rọ̀ ẹ̀ wọ́n máa ṣó a trade jẹ́ n sọ fún yín orí wọn fẹ́ burú lọ́rùn wọn ni àwọn ìka ni wọ́n ní kẹjọ́ kò tiẹ̀ torí pé wọ́n dàrú wọn lọ́wọ́ ni mo sọ story fún yín àbí mo sọ story fún yín èyí tó wá sórí Facebook ń gbà yẹn tó fi ọ̀rọ̀ mi tó pé mo ń sọ̀rọ̀ kéwọ́n àti gbogbo àwọn olórin gbà yẹn àwọn olórin tó ṣẹ̀mí gbà yẹn tó fi boost page yẹn ó ṣe tán ó ní orí mi la máa dà sí ó lóòótì mọ̀ kọ̀ọ̀kan orí ẹ̀ la máa dà sí ó ń dà lẹ́nu ó ti kú ó ti lọ mi fi boast ohun tó bá tèmi bá ṣe dáadáa fún ẹ tó yẹ pé mi ò gbowó tó yẹ pé ọlọ́run mo sùn nínú ilé mi ọlọ́run sọ fún mi pé àwọn celebrity kan ń fi àwọn celebrity ẹgbẹ́ wọn fi wọ́n ṣètùtù ó ní kí n gbàdúrà fún wọn ẹ̀rẹ̀ rí mi kí n tó wá gbàdúrà dédé mọ́ mò ń gbà nínú ilé mi mò ń gba oríṣiríṣi àdúrà tí wọn ò ní mọ̀ bó mo ń gbà tá a bá rọ́wọ́ ẹ̀ ń ta kàn máa rẹ́rìn-ín ni. wọ́n ti sin ọmọ yìí náà kó tó di pé mo rí ká tó mọ̀ pé ọmọ yẹn ni ẹ ẹ dẹ̀ bèrè fún justice ní bìgínì tẹ́ bá débẹ̀ tẹ́ káwọ́ mọ́rí o i met santa o i met this o i dey say they give me two million o they say this kiri kan kan pọ́n lówó o kiri kan kan fún lówó o ẹ gbà mí o ọmọ wọn ò sí kí o ìjẹta lòun kúrò mẹ tó bá sọ bẹ́ẹ̀ ṣáyé ò ní pélé ẹ lórí wọn ò ní sọ fún ẹ pé àwọn ọlọ́pàá yẹn gbogbo wọn ò ní sáré kọ́wọ́ wọn báṣọ ni you don't know that ọ̀rọ̀ tí yóò bá ti jáde ni wọ́n máa ń sáré wọ́n máa gapá lé tó bá ti lè wọ ìta báyìí tó dẹ̀ pé ó pariwo yẹn continuously ó rè pé wọ́n máa kọ́wọ́ wọn máa ṣọ́ni tí ẹni yẹn gan tó bá ń pariwo tí ò bá sọ̀bù àwọn èèyàn máa dá sí táwọn èèyàn bíi mélòó kan bá ti dá sí mẹ́yẹ ṣé òní rí justice ṣé ó fún justice from beginning ṣé ó from ṣé ó béèrè ó ní oyè oṣù tá a ti ń sọ kó tó di pé Bukky Jesse wọ́n gbé sọ́wọ́ Bukky Jesse ó ní oyè oṣù tá a ti ń sọ ọdún wọ́n ṣe gbé sọ́wọ́ ẹ̀yẹ náà ó da torí wọ́n bèèrè pé èmi náà mo sì léyàn Nàìjíríà kò dé ó ṣe wọ̀ yẹn Ọlọ́run dáríjì mi wọ́n mú mi yẹn nìkan tó ń fi gbàgbà lọ́wọ́ mi nìkan ló dùn mí ìkúnlẹ̀ mi any other person tó bá ti gbà bọ̀dẹ̀ tèmi tí ìyá tí ò bá lè kú lórí ọmọ ẹ̀ tí ò dẹ̀ lè gbàdúrà àbí kó lè pariwo síta lórí ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ lè bọ́ ọmọ ọmọ ò kì í sọ́fà fún ìyá ìyá ló máa àti bàbá ló máa ń sọ́fà fún ọmọ tẹ́ ìmá dẹ̀ ti wà tẹ́ ẹ̀ sọ́fà fún ọmọ yẹn tó tó wá kú tán ẹ̀ tó wá ní kó run tó bá lọ adopt ọmọ gan mi ò sọ pé bóyá kẹ́ dáríjì wù mí but ó máa possible tó bá jẹ́ pé mistake nígbà míì tẹ́ pé wọ́n ń jà mistakenly bóyá wọ́n máa ti ń yọ nǹkan síra wọn and that's why nothing man say pé violent when you when your your relationship tó bá ti turn to violent the the right thing is for both of you to separate wọ́n tún sọ ń gbogbo àtọ́ bá ti ní wọ́n ń jà báyìí tí ọmọ yẹn ọmọ yẹn náà wà violent may almighty rest his soul bó ṣe ní agbára ọlọ́run tó torí pé ẹ̀yin fúnra rẹ̀ gan ẹ ti jealous ẹ̀ both your the mother nígbà tí ẹ ti rí pé ìyá ẹ̀ náà padà wá ó ṣe yín bákan everybody can think that way wípé ẹ èmi tí mo tọ́jú ẹ ẹ nísìnyí o tí wàá fẹ́ máa ṣe fún ìyá ẹ̀ bíi pé kó má ṣe fún ìyá ẹ̀ mọ́ ni. ó wá fa hatred ṣe gbogbo ilẹ̀ wá hate ọmọ yẹn eventually òun náà ní hatred ẹ̀ wá kọ́kọ́ ẹ ṣú ẹ̀ ní hatred nígbà tó kọ́kọ́ kú ẹ ṣú ẹ̀ gan pé ẹ wo gbogbo lẹ́yìn ẹbí lẹ́yìn ṣe rí ilé tí ẹ̀ gan ń kọ́ wọ́n ṣe ń sọ fún wa pé kọ́lé ń sìn ìpòrálé ni báwo ni ṣé tí ọmọ bá ti ń dàgbà tọmọ bá ń dàgbà bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ olórin kò ní kọ́kọ́ ṣe ilé yín fún yín ilé ara ẹ̀bí tó òun ló máa gba ṣó òun ló máa gba dì inú ilé ẹ̀bí tó fẹ́ gbé àtàwọn òun jọjọ ń gbé yẹn ló máa kọ́kọ́ tún ṣe bíbélì wọn dẹ̀ sọ fún wa pé tọmọ tó wáyé pé normally legally ó ti marry ó ní ó fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ wàdà pọ̀ mọ́yàwó ẹ̀ máa dì kan so tiye but a lot of our our system we always believe that our our our. ọmọ wa bá he has to take care of four But but when owó tó bá ti hundred thousand ó gbọ́dọ̀ fún wa seventy thousand bẹ́ẹ̀ that's attitude of Nigeria I àwọn Yorùbá nìyẹn it. Oh Ṣọlá yẹn ó lówó know now. ti things she náà now? fún me no worry oh mi ò sọ pé kò fún mi lówó rí mi nísìn mò ń mo sí mi fà pé kò sọ fún rí pé kó pè mí kó sọ fún mi pé bẹ̀yà ẹ̀kú má bínú wọ́n máa ń sọ fẹ́mi tèmi tí mò ń fún màmá mi lówó tí mo ṣe dáadáa fún gbogbo fámìlì mi wọ́n máa ní kèmí tuntun máa bẹ̀ wọ́n má bínú kò fún mi níṣẹ́ mo bínú pé kò fún mi lówó ni. some people want to be abusing me leave them leave them let them abuse me lẹ́dẹ̀ kan gbé wá kí wá tí bá ti sẹ́ẹ̀tì ojú mi sí àwọn tó ní ní abuse yẹn àwọn ọ̀gá wọn tó ń ṣiṣẹ́ fún máa kẹrun níbí báyìí ayé wọn máa bàjẹ́ ni wọ́n ta ló fẹ́ máa ṣe terrorist náà ló fẹ́ máa dì wọ́n ti declare gbogbo àwọn terrorist Nàìjíríà ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook wọn you going for it wọ́n ti declare gbogbo wọn wanted gbogbo yín tẹ́ bá wá tún ṣiṣẹ́ fún àwọn terrorist Nàìjíríà máa you go for it ayé yín ò fẹ́ dání abẹ́yàwèrè wọ́n tilẹ̀ let them abuse me ti bá ráyè I don't I don't even I don't let them abuse me wọ́n ṣe ń bú mi ni kò síṣẹ́ tí mo lè ṣe láyé tán lè fi tán lè tó ti ìtàn ti bú mi débìtì àwọn olórin kò sí tó hàn fi mi wé wọ́n bú mi kò sí nǹkan tó hàn ṣe fún mi lẹ́yìn náà iṣẹ́ àwọn àwọn politician ṣé òkè ni wọ́n tó fẹ́ ṣe ṣé iṣẹ́ bàbá mi báyìí náà fẹ́ ṣe tó fẹ́ jọ mí lójú wọ́n fẹ́ kò sẹ́ni tó bú ní gbogbo orí Facebook yìí tó mi kò sẹ́ni tó hẹ̀tì kò dẹ̀ kò tó hẹ̀tì tó mi àwọn èèyàn tó wọ́n tún sanwó fáwọn blogger tó ní kọ́ máa wọ́n tún gbé wọn travel wọ́n tún fún wọn lówó tó sanwó fún lóṣooṣù tán fi sírò torí pé kọ́ máa lè ṣọ́tọ̀ pẹ́nu mi ṣé lè lo àwọn ilé ìlú fẹ́ bomi ta ni wọ́n ìyá wọn kò ní dá fún wọn kó ní afáwọn ọmọ èṣù èpè kan péré ni máa fún wọn aburú máa ṣẹlẹ̀ sí wọn èpè kan bọ̀ mí níṣẹ́ èpè kan péré ni ká sọ fún wọn pé nǹkan tó ṣẹlẹ̀ sí yàmùbá kò ṣẹlẹ̀ sí wọn nítorí tó ṣẹlẹ̀ sí bàbá gbogbo wọn ìyá Mohbad nígbà tó kọ́kọ́ tó tọrọ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ó lòun lọ sórí òkè wọn ló purọ́ ni ẹ̀yin ọkọ rí for days ni ẹ rí ìyá Mohbad for days now ṣe woman for days ni wọn ló láì kókó yeah a lot of people some women when talk tó bá ti ṣe circumcision fún wọn they will they will they will just believe it's a life everybody has their own lifestyle i'm not saying what he has done is good àwọn èlò àwọn àwọn kan náà tó yẹ pé irú you know even some people ní Nigeria yẹn gan even àwọn afámi gan i don't want to talk about those ones for now wọ́n máa support àwọn èèyàn tó ń ṣe burúkú wọ́n máa ní ẹ eh, yẹ ìwọ tó sọ pé tó ṣòwò lálùbáríkà mo ti ọjọ́ kan mo máa ṣe oh my god oh my god bàbá Mohbad ẹ lọ sí mi ẹ̀dọ̀ ṣe ti gbọ́ ẹ lọ sí mi ẹ̀dọ̀ gbogbo géèmù tó ń play pẹ̀lú yín yẹn gbogbo game, yẹn do you know ṣé jẹ́ ń sọ fún yín kì í ṣe ẹ̀yin gangan ṣe rí àwọn èèyàn rí ẹkún tí a sun a pe àwọn èèyàn ẹ mọ àwọn tó wà involved nínú ọ̀rọ̀ gọ́gọ́gọ́gọ́ gbogbo géèmù tó ń lọ lẹ́nu jọ́mẹ́ta you don't know anything but àdẹ̀fẹ́ bẹ́ yín wọ́n bẹ̀bẹ̀ wọ́n sunkún káàkiri kì í ṣẹ̀yìn ni wọ́n bẹ̀ ṣé wọ́n wá bẹ̀yìn ni wọ́n bẹ̀ lórí àwọn ìjọba tó ń fẹ́ tó ń gba justice wọ́n beg bẹ̀ kiri seriously ẹkún àwọn èèyàn bọ́n ṣe rí báyìí táàdẹ̀ pé àwọn èèyàn ẹ̀ mọ́yé ní àwọn koko kọ́kọ́ pè ní bìgínì ẹ̀ mọ àwọn tá kọ́kọ́ pè ní a pe orílẹ̀-èdè wa gogo a pe gbogbo wọn a pe ìyàwó wọn a pe gbogbo ya. ìyá orílẹ̀-èdè a pe bàbá orílẹ̀-èdè a pe gbogbo àwọn tó wà nípò agbára tó bá gbé iṣẹ́ yẹn fún ẹnìyẹn tó bá ní kọ́ bẹ̀rẹ̀ sí lọ ṣe torí pé wọ́n gbé wá wọ́n kàn fẹ́ fi ọ̀wọ̀ yẹn ọ̀wọ̀ ìpè wọn you know wọ́n fi ọ̀wọ̀ yẹn wọ́n fi ọ̀wọ̀ yẹn wọ́n fi wọ̀ wá ẹ bá ṣe tán ẹ bá ṣe pé tẹ bá ṣe yàmà yàmà sí wọ́n fẹ́ kẹ́ da kéèsì wọ́n fẹ́ ba kéèsì jẹ́ ni o téèyàn bá wà lórí ibẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ máa ṣe tí wọ́n bá fẹ́ máa plot tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ Wùmí àti ọ̀rọ̀ bàmá màmá Mohbad ẹ ẹ ní máa búlì wọn bẹ́ẹ̀ yẹn gbogbo yẹn fẹ́ máa boost page yín láti bá tiẹ̀ kó dáa ẹni àwọn èèyàn tó ti sọ pé àwọn dẹ̀ ń gbà àwọn ẹnu ẹnìkan dẹ̀ ń ṣe wọn o but with me, Wùmí ìyá Mohbad ó sọ ọmọ nù náà ìyá Mohbad sọ ọmọ nù náà kò lè rọmọ yẹn mọ́ láéláé bóyá bó dẹ̀ ṣe ń bò tẹ́tẹ́ ọmọ yẹn ó wò gbà jọ ọmọ òun kó mọ kó òun máa rí nǹkan tó jọ Mohbad jọ kó òun máa rí nǹkan tó jọ Mohbad kì í ṣe owó kì í ṣe owó honestly tó bá dẹ̀ tún jówó náà ni ẹ̀yin gbogbo yín náà lẹ́ ń jà fowó ń sìn ah bóyá lẹ́ ń jà fowó all of you. kọ́mọ èèyàn má fún yàn lówó gan tó bá lówó bẹ́ẹ̀ ṣe kọ̀ǹpilẹ̀ lọ́jọ́ tó kọ́kọ́ kú yẹn pé kò fún yín lówó kọ́mọ èèyàn ṣoríire gan kó má fún yàn lówó ebi ò pa yín ó dẹ̀ ṣe ra mọ́tò fún yín ẹ̀kan láìpẹ́ mọ́tò yẹn ni because ẹ ti ń jowú pẹ̀lú ìyàwó ọmọ ìyàwó ẹ ti ń jowú ẹ ti ń ṣe competition pẹ̀lú ọmọ yín ẹ bó ṣe ń ṣiṣẹ́ yẹn kì í ṣe let me tell you something kò ṣe ọjọ́ kan ni ọmọ máa ń sanjọ́ fún ìyá ẹ̀ ṣó ti yẹ yín kò ṣe ọjọ́ kan lọmọ àmì ni àwọn ọmọ máa ń sanjọ́ fún bàbá wọn àti ìyá wọn ok mi ò wo mi ò wo ó ní she's insulting orí ẹ̀ burú ìwọ tó sọ pé mò ń insult yẹn orí ẹ̀ ó burú ọjọ́ tí mò ń sunkún tó Mohbad ṣé o sọ fún mi pé kí n má sunkún mọ́ ni ọjọ́ tí gbogbo àwọn àbí ẹ̀yin tẹ̀ rí pé máa ń ṣorí burúkú tẹ̀ fi ń gbowó sìn ṣẹ́yìn gangan lẹ́ ń fight for justice O ó lè lẹ́yìn kan jà ní opportunity kan yọ fún yẹn any opportunity is for you to steal and to start hurting, as if you are a nice person ó lè níyẹn you are very smart in stealing stealing by trick lẹ́ńṣẹ̀ náà and some people who are doing the evil giving some stories supporting some supporting want you to open some people's story and they are covering some people's story ni àwọn fún yín lówó ó lè níyẹn náà. You are abusing me. I will not answer you anyway. Don't cause to ọmọ yẹn again. You are not yet confirmed. Ẹ kàn ṣì ń ẹ ṣì ń speculate gbogbo rumor ni. You are not yet confirmed. The people who need to you you tó bá yẹ pé ẹ ti confirm with hundred percent ọmọ yẹn kò ṣe ti bá àbí pé ọmọ yẹn ń kọ́ o pé ti ẹnìkan ni ọba kan ni ẹgbẹ́ ti confam mi pé kinní kan there you de ẹ ní sọ pé ẹ ti ẹ máa ti sọ fún ẹ máa ti fún kóòtù ní gbogbo evidence ẹ ní wá sọ pé kẹ́nìbọ̀dì wá máa wá sórí platform yìí kó máa sọ mọ́ you are not yet confirmed tẹ́bàdẹ̀ tó wá confirm yẹn ẹ dì pẹ̀lú àwọn ọba yẹn abọ́ba abẹ́nibọ̀ tó bá ti wà ìṣáì leave those innocent children alone that's what I said mi ò lè sọ pé kọ́ má ṣe DNA test bàbá Mohbad torí gbogbo ọ̀rọ̀ tó ti sọ ń sẹ́ fẹ́ máa claim pé eh, ìyá Mohbad in tí ìyá Mohbad rí lẹ́yìn náà rí bàbá Mohbad ẹ̀yìn náà parọ́ ìyàwó yín parọ́ lọ́jọ́ tí wọ́n sin Mohbad ṣe rí èmi ń sin ṣe rí pé mò ń support yín ní side kan mò ń support ìyá Mohbad náà ní side kan mi ò support ẹni bọ̀ mò ń sọ tòótọ́ ni bó ṣe rí kò ṣe pé nítorí pé eléyìí ń speak fún yamubado, Mohbad o ẹ bá máa ń wè pé lé ìyá lórí ẹ̀mí eléyìí ń speak against yamubado, Mohbad o a máa fè pé wọn ìyá Mohbad ó lè fè pé máa wẹ̀ ó tún sọ pé ọmọ òun tó kú o tó kú o ṣé ẹ tún fẹ́ kó kú ni pé kì í ṣe àwọn ọmọ yẹn ló kì í ṣe àwọn ọmọ yẹn ló pa wọ́n á ní nǹkan tó ń bò tí ẹ bá dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí social media yẹn tí ẹ bá sọ̀rọ̀ títí títí títí tí bẹ́ẹ̀ ṣe wà yẹn tí wọn ò bá sọ̀rọ̀ ẹgbọ́n tí Wùmí lòun ṣé Wùmí tó torí ẹ̀ lọ jáde àbọ́lọ́pàá torí ẹ̀ lọ mú pé nǹkan tó sọ yìí kẹwàá ó yá máa sọ ṣó sọ ni they don't count you you are just being bullied you just want to turn to the terrorists on Facebook ni stop your fuckery ìwọ tó sọ pé mi ò mọ̀ bóyá èmi ló ń bú o ẹnìkan ó ní mi I don't want to mention your name I don't know ó ní she is abusing ó ní but she is can insulting people who is she be who did I who did I insult am I are you talking to me I don't know why they never arrest that Bukky okay okay she's not talking to this person not talking to me okay. I'm not going to block it. I don't think they're talking to me. Oh, need large láti shape. ṣe oh she's not referring to you okay she's referring to they don't need to cause that children tó bá fẹ́ ṣépè kó máa ṣépè sórí adé eh, tó bá jẹ́ olébùsì lónìí ọba ọba lẹ́kì bó ṣe máa ń fún táìtù it should stop causing the ọmọ liam yẹn tó bá lọ wò létà tó bá lọ ṣàlàyé pé òkè o wọ́n plant ẹ̀ síbẹ̀ ni o wọ́n ní kó lọ pààyàn wá o wọ́n ní kó lọ ṣe kinní kan wá o wọ́n ní kó lọ ṣe kinní kan wá o just tell me báwo ni Wùmí ṣe máa jẹ́ evil tó bá ṣe jẹ́ terrible person tíbi tí wọ́n ti jáde tí wọ́n lè jẹ́ terrible person all these questions, pé wùmí ò ní mohbad ò ní àkáǹtì títí tó fi jáde láyé àkáǹtì ya wùmí tó jẹ́ ọlọ́pàá because tó bá jẹ́ pé òkè o wọ́n ti ṣe nǹkan kan fún mohbad o ọlọ́pàá ó máa defend àbí nǹkan kan wọn nílé wo àkáǹtì ìyá wùmí torí pé ó jẹ́ ọlọ́pàá wọ́n sanwó sàkáǹtì ìyá wùmí òkú sanwó sàkáǹtì bàbá tiẹ̀ bóyá ó ń present ó ń try láti protect àwọn family tiẹ̀ in case tí problem bá dé wọ́n dẹ̀ ti harass wọn rí for drugs wọ́n ti arrest? wọ́n ti lọ mú wọn rílé Naira Marley pé wọ́n dì with drugs pé wọ́n tún mú wọn ta you understand me maybe Mohbad is just being clever like he wanted to protect his family from it he may love his family seriously he may love his father and mother that he doesn't want them to be involved bóyá tó bá di lọ́la òun fẹ́ mú wọn o kó kàn wo kó kàn wo family Wùmí àti kó fi lo bí security pọ́lọ́pàá ni ó máa ní mouth wọn nílé mọ wọn nílé ṣe nǹkan kan fún un you don't know you ever think of that People bóyá nǹkan to ṣẹlẹ̀ nìyẹn because bó wa yoko yẹn kò literate now Mohbad is not an literate, but they pé kò to sí class wọ́n ràn lọ poly now tí àwọn bá ti kọjá o level tó ni ní màtí tó ti ṣe tán ní pẹ̀lú ti kò ń ṣe illiterate now he can read and write he speak very well He's correct his brain is correct but when somebody want to make some deal they use people account he is doing some deal ó ṣe some deal tí ò ṣe music ẹnìkan i tell you so all these things àwọn kíní yẹn àwọn people tó ń dẹ̀ máa ń ṣe kíní they kill themselves they go after themselves. bóyá tó torí nǹkan tí wùmí gan ṣe fẹ́ sọ̀rọ̀ pé òun ṣì wà láyé sí tó bá láwọn ń dì pẹ̀lú drug àwọn ṣe báyìí he still goes to jail for that. a lot of things is behind all this thing and then tell mother sọ̀rọ̀ kan because some people are supporting you they are giving you crowd they are giving you money they are giving you things and then you be causing directly to that child there is something behind it I'm not I'm not saying they should not ever investigate or supporting women. Emi fún in-law mi mo fún mọ̀dá in-law mi màmá tó bí délé baba bàbá bàbá Bùkọ́lá yẹn bàbá Sarah mi yẹn màmá ẹ̀ mo ti sọ sórí many times níbàá wọ́n máa níṣe ni wọ́n parọ́ àbí wọ́n parọ́ mọ́ wọn ni I don't lie I have seen a lot of things àwọn tó bá ti wà tó ń wà dàgbọ́ tó ń ṣe oríṣiríṣi kò sí nǹkan tí àwọn èèyàn ò ní ṣe màmá yẹn sọ fún mi ah for some time because of gbogbo òṣì tó máa ń ṣe màmá yẹn máa ń ṣe náà màmá ń gbà ẹ̀ I don't talk to mo máa ń sọ fún ọmọ ẹ̀ pé just deal with your family I will deal with my family when I get to some level because àwọn fúnra wọn ni wọ́n kọ́kọ́ admire mi nígbà tí mo kọ́kọ́ mọ ọmọ wọn àti bàbá yẹn náà gbà dẹ̀ yá wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe yamayama pẹ̀lú mi màmá yẹn ti lọlé babaláwo rí tó ń sọ fún mi pé ṣọ́ọ̀ṣì lòun fẹ́ lọ láfíà tí ó bẹ pásítọ̀ ó bẹ àfa àwọn imam imam imam imam láti láti ẹ̀pẹ́ ó bẹ̀ wọ́n wá sí ìkọ̀tún wọ́n wá bá mi wọ́n wá bẹ̀ mí wọ́n bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí seriously wọ́n tún sùn lé mi àṣẹ iṣẹ́ burúkú ló ní kó wá ṣe sínú lé mi mo wọnú ilé mo kó aṣọ fún wọn mo fún wọn lówó mo ṣe mo fún wọn fóònù mo fún wọn ní jewelry mo kó nǹkan lọ́gẹ̀jì kún mo tún wá fi hundred thousand sí ẹ one fifty ẹ fàlájì bàbá wọn ní twenty five ẹ fáwọn tíì ní twenty five fóònù tí mo gbé fún wọn báyìí wọ́n ṣe yọ sim sí wọ́n ní ẹ ó ṣe ọkọ mi má jẹ máa gbé fóònù tí bá ti gbé torí tí bá ti gbé kọlù ńgbà yẹn tó bá ti pè mí ní fẹ́ gbé kọ wọ́n lè máa pọ̀fọ̀ sí ti bẹ̀ mí mi ò lè mọ̀ pé wọ́n fẹ́ people are terrible ó dẹ̀ pè mí ó dẹ̀ sọ mi pé ẹ kí n máa gbé kọ́ọ̀lù ń sìn o ẹ̀yin nìkan kiri kan mo dẹ̀ ní òkè wọ́n dẹ̀ pè mí mo dẹ̀ gbé kọ́ọ̀lù no wọ́n wá láwọn lọ sọ́dọ̀ pásítọ̀ mo ní ẹ má lọ sọ́dọ̀ pásítọ̀ pé i'm a preacher i'm a woman of God because i'm tired of my i can pray nothing kò sí nǹkan tó ṣe mí kò sí yẹn kò sí nǹkan tó ṣe mí tó bá jẹ́ pé wọ́n bímọ ó mọ̀ pé mo bí ọmọkùnrin kan tó ti dàgbà mo dẹ̀ tún bí ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ bí ní kì í ṣe pé mo fi sisi ẹ̀rìn àbí wọn so tó bá ní wọ́n ń ṣe dáadáa mò ń rówó mò ń ṣòwò mo dẹ̀ ń ṣe dáadáa wọ́n náà fẹ́ lọ sọ́dà paramọ̀ ní ẹ má lọ àṣẹlẹ̀ babaláwo náà ń lọ wọ́n ṣàní àdúrà òkè ń pọ̀ jù èmi mo ní èmi mo ní prayer champion lèmi wọ́n ládùúrà òkè ń pọ̀ jù táwọn bá fẹ́ lọ sílé ọmọ normally ṣe ṣì yà ẹ̀wọ̀n tó bá fẹ́ lọ lé pásítọ̀ ṣó ní láti sọ fún mi pé òun gbàdúrà fún ọmọ àbúrúdọ̀ ṣe ẹ tó máa ti débẹ̀ wọn ni kàn gbàdúrà fún wọn ni kàn pè mí mí ìwà ilé babaláwo ló lọ bó ṣe délé babaláwo nígbà tí màmá délé babaláwo ṣe mọ̀ pé fóònù tí mo ṣe gbé fún tọ́jú mọ̀ pé àwọn touch screen yẹn ni so kò tí ì mọ́ lò so kò kóòdù ojú ẹ̀ mọ̀ pé gbọ́dọ̀ kóòdù ẹ̀ kó má bàa lọ máa dá ìfura rẹ̀ èmi náà ń pè láti fóònù yìí tí wọ́n ń dá ẹ̀ ó ti wá ń pè mí nígbà tó ń sọ pé kémi má bínú mọ́ o tí bá ti gbé kọ́ọ̀lù ni mi dẹ̀ ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ gbé kọ́ọ̀lù mi dẹ̀ ṣe gbé kọ́ọ̀lù ni bá ń gbọ́ àṣẹ wọn àwọn kọ́ ló pè àṣẹ wọn wọn ni wọ́n di fóònù mọ́ ọwọ́ wọn ló tẹ fóònù tí wọ́n ti ń pè mí wọn mọ̀ ni èmi ti gbé kọ́ọ̀lù ni wọ́n ní àwọn ti lọ bẹ̀ẹ́ àwọn ti bẹ̀yàn kọ́ lọ bá ń bẹ̀ this time around o ṣe ni kọ́ bá ń pàdánù òun ni ò jẹ́ kó ń gbádùn ọmọ ìyá ń pọ mú mọ̀dà yín lọ ń pa dọ́tà yín lọ fàdà yín lọ ń pa dọ́tà yín lọ dọ́tà yín lọ ń pa mọ́dà yín lọ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà etí mi ni ó ní kò òun ti lọ bẹ́ o tóun ò bá bẹ̀ ń sìn òun ní ráyè kékeré kan fún wo kọ́ máa ń pa ni etí mi ò fi gbọ́ gbàtí mo tó dẹ̀ ṣetán tó wá fẹ́ pè ó wá bá ènìyàn sọ ó ní ń sìn ọjọ́ kò ń pè ń sọ pé lè bá sọ lòun lọ bó ṣe gbèmí báyìí ní mú kí ni mo ṣe fún yín gbogbo tó yẹ sọ ni mo gbọ́ ó bá bú sẹ́kún ó ní ẹ àbúrò òun ló ní kò ń pa ẹ́ o àbúrò òun ló sọ bẹ́ẹ̀ o pé kò ń pa ẹ́ pé ẹ kò ń pa ẹ́ pé wọ́n ló jẹ́ kò ń gbọ́ ọmọ òun gbọ́ tó kí lọ́mọ ẹ fẹ́ gbọ́ báwo lọ́mọ ẹ ṣe fẹ́ gbọ́ tiẹ̀ mo ra mọ́tò fún bàbá mo gbé mọ́tò mi rà lára mọ́tò mi ni mo gbé fún bàbá ó dẹ̀ rí gbà yẹn òun mọ̀ pé princess òun mọ̀ pé wọ́n ló máa gbé mọ́tò yẹn fún èmi dẹ̀ ni mo ní à ọmọ ẹ̀ ni mo ṣáà sọ mo ní no problem ẹ má wọrí òun náà nídìí mọ́tò yẹn mo ní mọ́mì ẹ̀yin ọkọ tẹ́ lọ fẹ́ lọ́kọ̀ọ́kọ́ yín kí ó lérè ní mọ́tò rẹpẹtẹ wọ́n fi mọ́tò gbé yín jáde bàbá ọ̀kadà ni wọ́n ń gbé ẹ má wọrí nǹkan tẹ́ nídìí má ṣe fún yín mo ra ṣọ́ọ̀bù mo gbé ṣọ́ọ̀bù fún mo fún lówó sí stiet kò gbà mo fún ní ṣọ́ọ̀bù mo ra ṣọ́ọ̀bù mo rà ní kí pé mo rẹ́ǹtẹ̀ mo rẹ̀ fún mo rẹ̀ fowó sí fún màtá ó sì ó lẹ́yìn lọ́jọ́ tó ń wálé yẹn ẹrù tó ń kó nínú ilé àmì ó tún lẹ́yìn ìgbà náà mélòó ni mo fẹ́ sọ so people kill people a lot of things happen táwọn èèyàn bá dẹ̀ ti wà tó bá ti wà too desperate about money like that ẹ ọmọ mi ní ọmọ mi ní ọmọ mi ní wọ́n máa fẹ́ fi ara wọn waste ni bí wọ́n bá tún pín ogún ìtàn wọ́n ìmà tún waste ara wọn dànù àwọn èèyàn ìmà wọ́n máa bẹ̀rẹ̀ sí tún waste ara wọn tí wọ́n bá tún wá sinmi báàdì tán tí wọ́n tún ṣe tán wọ́n máa fight ara wọn secretly but let us call a spade a spade o ẹ̀yin tẹ́ fẹ́ fún baba Mubad ní And ẹ come kán pẹ̀pì ó ti Me also pay. ò sọ pé wọ́n ṣe pa ọmọ ẹ̀ kò dáa àmì ó dáa ṣé àmọ́ pé gbogbo èèyàn ló ń support baba Mubad. Pay ẹ̀yin olórí burúkú lẹ́ ń baba Mohbad but this thing tá a bá sọ pé àwọn tó speak fún baba Mubad. ẹ má ṣe pé fún ọmọ mọ́ àti both left and right ẹ má ṣe pé tẹ́ bá fẹ́ sorrow. ẹ sọ̀rọ̀ yín ẹ lè lè máa ṣe pé pé gbogbo ẹni tó bá bí àwọn àfáà àfáà tí bí yẹn ṣe sọ kí wọn tó máa ṣe wọn kì í ṣe kí wọn máa dojú ìjà kọ Wùmí àti irú àmì Mohbad àmì màmá Wùmí àmì màmá Mohbad ni mo sọ kì í ṣe màmá Wùmí o kọ́ máa ṣépè directly fáwọn yẹn àtọmọ lìyàwó ẹ ṣépè yẹn kó jẹ́ natural kó dẹ̀ jẹ́ kó jẹ́ free prayer tó yẹ kó máa lọ free tẹ máa sọ pé gbogbo ẹni tó pa Mohbad ẹni tó lọ́wọ́ nù mú kú Mohbad ẹni tó pa Mohbad ni kẹ́ máa sọ. So kì í ṣe kẹ́ máa ṣépè fún ọmọ yẹn tí wọ́n bá lọ discover pé ọmọ yẹn kò kò ń ṣọmọ ṣọmọ yẹn ló pa mi. ìyẹn bó ṣe jẹ́ bàbá Mohbad ẹ sọ fáwọn spíkà àwọn spíkà yẹn èmi ò rí kí èmi ò rí kí yèyé kú dí kóun máa ṣépè fún ọmọ náà tiẹ̀ mi ò rí mi ò tí ì rí owó yóò dẹ̀ ṣépè mi ò rí kó ṣépè fún ọmọ yẹn kò tẹ́ sọ fún Bukky kó yé ṣépè fún ọmọ yẹn mọ́ kó yé ṣépè fún ìyá Mohbad mọ́ bàbá Mohbad tẹ bá tún sọ pé kí Bukky Jesse Bukky Jesse bá tún ṣépè fún anybody nísìn àwọn èèyàn náà máa máa ṣépè fún yín bàbá Mohbad wọn máa máa ṣépè fún yín àtàwọn pásítọ̀ tó bá tìyẹn lẹ́yìn fún àwọn ọ̀rọ̀ pé àdàbí o bàbá bàbá bàbá Mohbad tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ pọ́mọ yín ò tọ́jú yín tẹ́ ẹ̀ bá bínú tẹ́ ẹ̀ bá sọ pátọ̀ ọ̀run dọ́rùn ẹ̀ lọ́jọ́ tó àtàgbóyè nǹkan náà sọ mọ yín bọ́n ṣe sọ̀rọ̀ mọ́ ìyá Mohbad yẹn ìyá Mohbad kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ support wrong person ọjọ́ tó bá dẹ̀ máa kà àmì tó bá máa sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ì máa sọ gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ but ẹ jẹ́ kó tó di pó sọ ẹ má ṣe pè fún mọ́. ẹ̀hẹ́n ẹ̀yin celebrate ká máa lọ torí mo ti pẹ́ jù lórí ọ̀rọ̀ màmá bàbá Mohbad a wo fídíò kan Nigeria government àbí Lagos state government ti ẹni no Nigeria la máa sọ no kì í ṣe Lagos Lagos is, is part of Nigeria we call it Nigeria government now nípa àwọn celebrate yẹn. a Awo... mi ò fẹ́ fi kinní wọn lẹ́yìn a wo fídíò kan níbi tí wọ́n ní Bobrisky òun ló gba gbogbo àwọn obìnrin tó wà mo rí gbogbo mìjọ́sí àwọn celebrity méjì kan ti sọ̀rọ̀ mo ti rí ọ̀rọ̀ tí Dayamsa sọ very correct Dayamsa sọ̀rọ̀ I wanted to share but wọ́n ti kọ̀ọ̀kan sójú ẹ̀yàmáyàmá bá share sórí platform mi pé níbi táwọn wà torí pé Dayọ̀ Amúsà náà wà nínú àwọn tó lo àwọn costume tó dẹ̀ múra ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ ṣe rí yẹn nọ́mbà one wọ́n slap òfin Nàìjíríà o nílùú òyìnbó cross desert wà everybody lè ṣótiyẹ yín wọ́n lè ṣe nǹkan tó wù wọ́n tó bá ti legalize ní ìlú Canada ń bí nílùú America àti ní other country but Nàìjíríà wọn ò tí legalize àwọn kìnìyàn are you getting me dé wọn ò tí ì legalize àwọn kìnìún yẹn ṣó ti yé ìlú tó bá dẹ̀ ti wà ó máa listing wá follow rule and regulation ìlú yẹn ni ó ti yé nísìnyí kò lè sọ pé travel lọ America because it's not yet a citizen of America kò lè sọ pé bóyá òun ti wá Canada kó wá sọ pé not a citizen of Canada kò àṣà tó ń bá ń lò níbí tí òun ti Nàìjíríà kó lòun fẹ́ kó lòun fẹ́ gbé sí orílẹ̀ Nàìjíríà ìyẹn mi pon slap government ìlú wa ni ó dẹ̀ ń sọ pé a níjọba. àwọn nǹkan báyìí tí wọ́n báyìí tí torí ngbà tí àwọn tí wà ní Amẹ́ríkà àti Canada àti other country tí wọ́n fẹ́ béèrè fún tí wọ́n fẹ́ béèrè fún wọ́n béèrè fún lọ́dọ̀ ìjọba ni ìjọba wá gbóǹtẹ̀ sí fún wọn tí àwọn pípù yìí tí wọ́n bá fẹ́ béèrè fún ọ̀kọ̀ọ̀kan tó dẹ̀ lè kojú ìjọba wọ́n béèrè lọ́dọ̀ ìjọba ìjọba bá ti fòǹtẹ̀lẹ́ wọ́n lè ṣe tó bá wù wọ́n but wọn fi òun tẹ̀lé wa dẹ̀ gbọ́ ní ọjọ́ kìíní àná a gbọ́ pé wọ́n ní àwọn kan náà wọ́n ń ṣe yánmayàmá ní òtẹ́ẹ̀lì kan àwọn ọlọ́pàá àti àwọn ọkọ̀ wọn náà lọ bọ́ọ̀sì tí wọ́n mọ́ bẹ̀ but bọ̀bọ́ tó ń jẹ́ Idris yìí Idris lèmi máa ń pè tó lóun jẹ́ Bobrisky ẹlẹ́rẹ̀ má bínú ṣé tuntun kó wá láti Ìjẹ̀bú torí ń gbá láti ìgbà yẹn ni mo rí tí K1 mo ti sọ̀rọ̀ ẹ̀ rí ó pẹ̀lú nǹkan táwọn kan tún fi hate mi if i'm in canada i'm talking if i want to speak if he's a citizen of canada i will not put my mouth and i will not condemn him or her for doing whatever he like so far the government approve that to him or to her but in nigeria it's not there's no nothing like that being legalized and he's doing that nonsense and rubbish that time mo sọ nígbà yẹn tí mo pè pé ṣé tuntun pé ó jẹ́ ìjẹ̀bú kakọ̀s ni wàá máa gbọ́ ìjẹ̀bú ròhùn wa kì í ṣe ìjẹ̀bú kakọ̀s la wà báyìí mi ò dẹ̀ sọ̀rọ̀ nípa mi ò hate any tribe my daughter half of my daughter yẹn máa ọmọ mi ìjẹ̀bú ni ìjẹ̀bú òde èkó lẹ́kì àtẹ̀pẹ́ náà níṣẹ́ tí wọ́n sá so ọ̀dẹ̀ mọ̀ pé lẹ́kì o gbogbo èkó yẹn gbogbo èkó yẹn máwọn Lagos yẹn mọ̀ pé ibì kan wà tẹ́ pé ìjẹ̀bú ni wọ́n i mean ìjẹ̀bú ni wọ́n ṣe ń sàn so i don't hate people because of their tribe and i don't love people because of their tribe i don't go for people because of where they came from ah we are woman being the same ni wá lábẹ́ níwájú the same red lájọjọ blood lájọjọ ń Ah, so but òfin ni mò ń sọ yìí o ìlú tí ò bá dẹ̀ ti sí òfin wọn ni kò sí ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tó bá ti ń ṣe ní orílẹ̀-èdè kan tí àwọn èèyàn bá ti introduce ẹ̀ síṣẹ́ quickly tẹ́ ẹ̀ bá fẹ́ kó pọ̀ sí tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ kí ó di wàhálà ẹ máa tètè rí book ẹ̀ ni nígbà yẹn tí Àyìndé fẹ́ ṣí Wàsíù fẹ́ ṣí resort ẹ̀ tó ṣe ẹ̀ lóun fẹ́ open resort ìwé tí wọ́n ní oríṣiríṣi exhibit lábẹ́ ibẹ̀ yẹn ó gbé ó lọ polówó pé becoming here fifteen million to register fifteen million no ṣé fifty million Abi. fifty million every year Abi. No, wọ́n máa fi register ìyẹn lásán wọn ò rí and again ṣé ẹ̀yin ìjọba gan àti EFCC ṣe máa ń gba tax àti ṣé wọ́n gbogbo owó tí àwọn people make lórí stage àti gbogbo tó make nàìjà tó fi ń ba ayé jẹ́ yẹn ṣé wọ́n tó ń san kinní ẹ̀ fún yín ìyẹn kọ́ là ń sọ ń sìn bọ́tì ẹ jẹ́ ń sọ fún yín ó gbé wá síbẹ̀ yẹn mo sọ̀rọ̀ wọ́n rò bóyá ṣe là ń jẹ́ lọ́sẹ̀ ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní wá pọ́ǹpù owó fún ó ń rówó so far you have money in Nigeria tó bá ti jẹ́ pé amúrọ̀bà ló ṣe tó lówó people they will tell you be boast of yourself and they will join people many people will now go and join the robbery gang tó bá jẹ́ ritual náà ni wà ní wo ewo owó ló ṣe gbòòrò i no tell you money na everything wọn àwọn èèyàn àti lọ lọ síbẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí lọ join ritual nígbà tó tún bẹ̀rẹ̀ yẹn náà wọ́n tún join ah it's getting money ha we have you know thousands of people we are out tán ti ní ní orílẹ̀-èdè nàìjíríà tán dẹ̀ ń gbójú wọn síta what is Nigeria government doing about these things nínú àwẹ̀ wọ́n tún wá lọ sí ibi tán ti ní wọ́n ṣe premier lánàá gbogbo obìnrin tó wà ń bẹ ẹ̀yin obìnrin náà kì í tiẹ̀ ń ṣe celebrate nìkan ẹ̀yin obìnrin ṣe àmọ́ pé nàìjíríà wọ́n fẹ́ rubbish wọ́n fẹ́ bayé yín jẹ́ pátápátá lẹ́yìn náà ló máa kojú ara yín nísìnyí ẹ lọ sí party ẹ lọ síbi premier obìnrin wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe múra tó tí ẹni tó ní nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe múra costume oríṣiríṣi tó níbẹ̀ yẹn èyí tó kọ̀ wọ dúdú tó kàn ṣojú blabla gbogbo fake yẹn òun ọgbẹ́ náà sọ pọ́kùnrin ni Fẹ́mi Adébáyọ̀ Fẹ́mi Adébáyọ̀ Fẹ́mi Adébáyọ̀ ṣé ìwọ lè fi àná tí orí Bobrisky bí Bobrisky ṣe rí yẹn bó ṣe ṣe fún ayé ẹ̀ sí bó ṣe lówó tó ṣé ìwọ lè ní kí ọmọ ẹ ọkùnrin kó ṣe bẹ́ẹ̀ kó fi gbàdúrà fún rẹ̀ ṣé ìwọ fi ọlá ẹ̀ tọrọ torí pé wọ́n ń fi ọwọ́ dádì ẹ̀ wọ̀ ẹ́ o ò fẹ́ mọ o ò fẹ́ mojú o ò fẹ́ mọra tó yà mọ àwọn ẹ kàn bá máa create nǹkan sígboro every time just for people to be just be talking and you are destroying the system gbogbo obìnrin wà níbẹ̀ yẹn pátápátá is it because your wife is not there if your wife i'm sorry and your sisters tó jẹ́ àwọn ọmọ bàbá Adébáyọ̀ yẹn àwọn siblings tó jẹ́ from your daddies ẹ̀ eh, kínní ẹ̀jẹ̀ ṣé you you be sure of them pé none of them oh, is good èyí tó ń ṣe yánmayànmá tó ń ba constitution àti òfin orílẹ̀-èdè wa jẹ́ tó ń slap Nigeria. tó ń disgrace wa ṣóun ló wá sọ pé wá gbé o wá fi eré replace obìnrin níbẹ̀ yẹn ìyẹn mi pé obìnrin is nothing to all of you Nigeria men no Lagos Yoruba men not you not Nigeria men sorry for the, to say that Yoruba men Yoruba men So, adẹ̀ ti sọ pé a lot of you you are misbehave simply because you believe you are God nothing can touch you how can you wọ́n ní gbogbo obìnrin pọ̀ ní gbogbo bẹ̀yẹn bẹ́yẹn obìnrin pọ̀ bẹ́yẹn pẹ̀lú different costume ó wá lọ fi ṣé òfin Nàìjíríà tó to support Bobrisky Fẹ́mi Fẹ́mi Adébáyọ̀ ṣé òfin Nigeria. tó support Bobrisky ìgbà tí Bobrisky wù yẹn ṣé òfin Nàìjíríà support ẹ̀ tó fi fi Bobrisky rubbish all the women in that year in that kidney can you do that to your sister because all of you ẹ máa máa crazy ni ẹ máa máa create sin láti jẹ́ kí àwọn èèyàn lè máa sọ̀rọ̀ nípa yín kẹ́ lè máa trend ẹ máa lọ lògùn ẹ máa lògùn mi o ẹ máa lògùn logo, o ẹ máa lògùn mi o ẹ ti gbọ́ torí gbogbo yín wọn lè máa lògùn ẹ máa lògùn mi torí mi ò mọ bí ẹ ṣe tó bá lọ mú Bobrisky ṣọ́ọ̀fì nàìjíríà tó ti support nǹkan tí Bobrisky ṣe ń ṣe ní society wa ṣọ́ọ̀fì nàìjíríà ṣé nàìjíríà ti back it e up ìlú tó bá ti ń ṣe nílùú òyìnbó torí most of you máa believe pé mi nílé sọ̀rọ̀ why would I be able to talk why ṣe mo ń sọ̀rọ̀ nípa ni I'm talking from my from my I'm talking about my country where I was born originally although Canada is also my country but I'm not talking about Canada right now I'm talking about Nigeria and the constitution of Nigeria and the law of Nigeria never back that for now. So whatever go government have not approved to the country, to the system, why are you doing it? Why do you normally clear take gbogbo nje arufi? Teje de kon je commit offense kon commit crime ni. Slapping the country, slapping the government. And you purposely deliberately doing that. To only àwọn kokon na te ma ma fi cover up. So the ma ma fi cover shades láti ma fi cover àwọn some sin. Kí lẹ try láti ṣe. Fẹ́mi Adébáyọ̀ kò fi anointing ṣé ká fi anointing orí ẹ̀ ká fi gbàdúrà fún àwọn obìnrin lé àwọn ọkùnrin lé yín ṣé ká fi gbàdúrà ká fi gbàdúrà fún wọ ṣé ìwọ lè tọ́nà ara ẹ̀ tó dá tó dá àtàwọn àbúrò ẹ̀ wọ̀nyẹn ṣé kí wọ́n fi anointing yẹn kan fi gbàdúrà fún wọ tó wá mú ọkùnrin wọ́n mú ọkùnrin kan ẹ wá ní gbogbo obìnrin bẹ́ẹ̀ rubbish them ó wá gbé Bobrisky ó wá fi replace gbogbo obìnrin tó wà ń bẹ́ẹ̀ yìí you a bad you are a bad person I don't like talking about you guys, you know, because I'm afraid of you. But I don't like talking about you because some of you are terrible, you are dangerous. Nonsense. Nigeria government, Lagos state. Nigeria government, I don't want to call Lagos state because gbogbo àwọn celebrity ló control Lagos state governments. Yeah. Ẹ má bínú o, Governor Sanwo-Olu. call celebrity ló control gbogbo àwọn tó bá ti wá láti Lagos yẹn nǹkan tẹ́ máa rí pé fẹ́ ṣe fún bàbá aṣáájú nìyẹn ṣẹ́rí ìdí wọ́n para wọ́n fara ṣé kò kí ọ̀ya lóhùn ẹ̀ máa ní wọ́n wọ́n wọ́n darapọ̀ máwọn kan gbà tí wọ́n ń wá yín gan ṣé wọ́n rí yín ni ẹ̀yin Yorùbá náà ló di ogun mọ́ wọn náà gbogbo ìjọba ìnáwó máa máa mú àṣà nǹkan burúkú tó bá ti ní wọn ọ̀fẹ́ náà ní society ní wọn wà àwọn ló máa introduce ẹ̀ sí tó bá ní wọn fẹ́ ṣe ritual Yorùbá yìí ni tó bá ní wọn fẹ́ máa ṣe oríṣiríṣi orí burúkú àwọn náà ni Haúsá mélòó lẹ rí tó máa lọ ṣe dí ló máa lọ ṣe bọ́ńbọ́n haúsá mélòó àwọn ladies haúsá àwọn celebrate haúsá sí mi lè sọ mi àwọn haúsá tó gbé lẹ́kọ̀ọ́ àwọn haúsá tó máa láwọn jẹ́ àdímọ̀ àwọn jẹ́ gbádà àwọn jáwèé mi àwọn yẹn o àwọn haúsá wó láti ilẹ̀ haúsá èyí tó bá ti lọ ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ náà tí ò bá ń ṣe yorùbá àbí tó bá já haúsá yorùbá influence ó ti bá yorùbá rìn ni ó ti dàbí àgùntàn tó lọ bá já rìn ni tó bá jẹgbẹ́ haúsá mélòó lè máa rí tó lọ bá àwọn kìnì yẹn tó bá yẹ ẹ máa sọ pé wọ́n sọ̀rọ̀ sí yorùbá yorùbá yìí náà ni oríṣiríṣi àṣà burúkú mi ò lè sọ wọn ò bíire wọn lè máa fi pamọ́ ní ilẹ̀ haúsá o wọn ò bí Bob Risky lè kó lọ ṣe òṣì tó ń ṣe yẹn nílẹ̀ haúsá ó lọ sí Ghana wọ́n fẹ́ sọ̀kò fún Ghana wọ́n fẹ́ sọ̀kò fún you are spoiling home you are spoiling you are spoiling your home when you go abroad you spoil abroad what is your problem okay mo i saw this uh, mo confessary kakini only in fact the thing got me when Tony Abraham was asking who gave him how how or him the best women the best woman the dress must Most and was told it is bo brother. Okay, it's brother Femi. I was like, damn. If Femi Adebayo, in fact, it is an abuse on all Yoruba. Mm. Yoruba women and even men. Hmm. Large, he had to tender a very hug apology to Nigerian women. Apart from that, there is a time. It's now time for Nigerian government to do something about that guy. If they want to, if you know, you know what, in in in abroad, if they just decide they want to, they want this. The group of people they just they will stand for themselves and they will go. They will tender their the whatever they feel They will tender they will tender the something to the government. And the government, they will you know, they will reason, they will take it to the power, they take it to parliament. If they see that they, they continue and people coming for it, people want to be like them, they coming for it, they are, they are now coming numerous. They will approve it to them. But when things that the government is not approving and it's not being legalized in your country, and they are now putting it over something, you know, it's like they are slapping. Yorùbá banning yorùbá ni ó máa wọn ní ilẹ̀ haúsá sì bí àwọn ìṣẹ̀tìmọ̀ yẹn gbọ́ ṣe ẹ má bínú o the vice president ẹ lè rí wọn kó lọ máa ṣe you are slapping president even bí president ṣe wá láti ilẹ̀ yorùbá ṣe you are still slapping him you are beating the man you are beating president ni kì í ṣe rán you are beating you are slapping gbàgbọ́s ni it's an insult you doing things as if nobody can curb you nobody can do anything to you nobody no law and there is law you are just taking people for granted for what gan. They say he has to tell that apology. They want to do that. They just want to be committing sin. Kẹ́kọ̀ọ́ dárú dárúkọ wọn kọ́ já nínú ògo ní párapárapárapárá kọ́ lọ forúkọ yóò dà pé wọ́n kọ́ lọ máa kẹ́ bá ti gbogbo àwọn tó bá ti ń ṣe blogger. Ẹ̀yin blogger wọ́n ń lo ògo yín o. Àwọn èèyàn àwọn celebrate Nàìjíríà wọ́n ń lo ògo yín. Ọ̀rọ̀ wọn ti sún mi wọ́n ń lo ògo yín tó bá sọ̀rọ̀ sí i. Ní tó bá ti ní wọ́n má ṣe ni wọ́n ṣe. Ẹni tó bá ti sọ pé kíní yẹn tó bá ti mówó dé. Ó lè jẹ́ torí owó. Ó lè jẹ́ torí owó. Fẹ́mi Adébáyọ̀ dẹ̀ lówó now wọ́n máa wí pé ẹ̀yẹn ní influence influence wo ni gbàjọ́ sẹ́kọ̀ọ́ ń ba gbogbo system wa jẹ́ ni ẹjọ́ torí ọlọ́run jàre torí pé wọ́n ń ṣe nílùú òyìnbó ṣé ìlú òyìnbó yẹn ṣé Canada jẹ́ Nàìjíríà àbá Amẹ́ríkà jẹ́ Nàìjíríà Nàìjíríà ò tí ì fọwọ́ sí you know wo tó bá jẹ́ gbogbo nǹkan tó bá ṣe ń lo òyìnbó lẹ fẹ́ Nàìjíríà bàtà tó fi yẹn bá dé ara máa ní ẹyin pariwo sí Nàìjíríà is a softest place you can do things you like ẹ máa gbowó ẹ máa máa ṣe party ni always ojoojúmọ́ yẹn báyìí tax owó tẹ̀ dẹ̀ ń gbà wọ̀nyẹn ẹ̀ sọ owó ẹ̀ sọ padà fún ìjọba mẹ́ èló ní tax yín ẹ̀ sanwó ẹ̀ kò mọ́ máa slap ìjọba ní gbàs gbòs tọ́bádẹ́ sọ̀rọ̀ ń sẹ́ máa rí yàn bíi pé kinní ni bíi church ni gbogbo yàn dẹ̀dẹ̀ ní aya assassin lẹ́ni aya killer lẹ́ máa wá àwọn èèyàn kiri. báwo obìnrin yẹn bọ́ ṣe beautiful tó kí ni kí ni Bobrisky lò òun ló wá rí bùdù mbẹ́ẹ̀ kò ní costume kankan sí lọ́wọ́ kò ní costume kankan kò ní kankan ló she's the the horrible ass níbẹ̀ yẹn òun ni òun ni Fẹ́mi wá gbé fún Fẹ́mi you purposely do that fún wọn bá lè porúkọ ẹ ó ti pẹ́ tán ti ń pẹ́ tó ti tó ti làgbòrò ayé torí last two weeks ń sìn àwọn Afọláyan ni gbogbo yẹn ń lògo ni ẹ fẹ́ kọ́ máa kọ̀ pariwo yín ẹ jẹ́ kó ṣìlọ jàre tó bá dẹ̀ ti ń pariwo yìí yẹn kọ̀ọ̀kan máa tún ṣẹlẹ̀ láàrin ọmọ kan ẹjọ́ anybody máa lògo tèmi o wọ́n lè máa ń lògo jẹ́ torí ọlọ́run gẹ́gẹ́ má bàa kú òun títì náà ni káwọn èlòmí bàbá máa máa sọ pé kẹ́ kú òun títì àsọ pé kẹ́ lọlẹ̀ gbọ́n ẹ má máa kò bá sísẹ̀mù ajẹ́járe wicked souls gbogbo obìnrin tó kò síbẹ̀ yẹn àwọn náà ló máa gbóbìnrin gbogbo obìnrin wọn yẹn wọ́n ti useless gbogbo obìnrin tán wọ́n fẹ́ sọ obìnrin di kò jẹ́ nǹkan kan mọ́ nílẹ̀ Yorùbá yìí náà ni our president is now eh, is a Yoruba man now you are doing you are the one doing this nonsense ṣé gbogbo nǹkan tí Bobrisky ṣe ṣó wà nínú òfin lẹwa ṣé bẹ ṣe ń ṣe yẹn ten disgrace wa ṣé Nàìjíríà kì í ṣe pé bóyá ń disgrace ẹ ẹ ń bá president jẹjà systematically ni and ẹ̀yin náà dẹ̀ ni wọ́n máa lẹ́lẹ́ máa jẹ gbogbo bẹ́ẹ̀ benefit tó bá jẹ́ pé ìjọba fẹ́ fún ọ ní nǹkan kan sìn kí ló dé gan. ó sọ̀rọ̀ ẹ̀ ní ẹ lọ fi jẹ̀yà lóde of Lagos ẹ lọ fi jẹ Ìyálóde of Lagos tó bá ti fẹ́ jẹ Ìyálóde mi mọ́ bí tó ti wá bóyá Jẹ̀bú Òde ni ẹ lọ fi jẹ Ìyálóde ní Jẹ̀bú Òde kọ́ kó ṣìdànù kúrò lẹ́kọ̀ọ́ báwo ni Ìjẹ̀bú ṣe máa wá sí Èkó tó máa da ìgboro tó máa da ìgboro o mọ́mí of Lagos kọ́ lọ jẹ́ mọ́mí of Ìjẹ̀bú mọ́mí of Ìjẹ̀bú àbí kọ́ lọ gbogbo oyè tó máa ń fi àwọn ìyá Ìjẹ̀bú sí kọ́ lọ fi sí ẹ̀yin Lagos ẹsẹ̀ lọ gbogbo nǹkan burúkú burúkú náà fẹ́ máa fi sísẹ̀mù ṣe sí orí sísẹ̀mù èkó yẹn kí ló dé gan. you don't know that when people are introducing some things that are actually not going to be good for your system in future tó dẹ̀ pé wọ́n dẹ̀ máa máa pariwo they will come from other places and they will be introducing bad thing stand on stand your ground today before it's too late for you. bí mo ṣe sẹ́yìn wọ́n máa ti gbé jáde fèsì ẹ̀ lélẹ̀ we know the greater that face kó sì lọ fake face tó bá gbé face wèrè kan wá a dìgbà ló máa rò pé bóyá tó gbé mo wà kánàdà mi lè sọ̀rọ̀ ẹ̀ má sọ̀rọ̀ ọ̀rọ̀ nàìjíríà mú sọ̀nà ó yá wèrè ni bọ́bí sì má gbójú ẹ̀ wá sí ibà ó sì mọ́ tilẹ̀ ni ó ti dé ó ti dé junction tọ́mọ tọ́lọ́pàá nàìjíríà police have to do something about your nonsense. Adébáyọ̀ You slap Nigeria. Can you do? You include it. You you you overrun. You overrun even including your mommy. You slap your mommy. Not only the ladies there again because obìnrin ló bí here now. Ah, lè sọ pé slap ìyàwó ẹ̀ watchman slap yẹn for long time. And one more tó gbá watchman wọn yẹn for long time. If your mother is still alive, you slap your mother as well by you putting all those people nonsense over ladies, What about women. Ah, kí ló gbogbo àwọn tó wà mẹ́rin wọ́n kàn fi ṣeré ni mo rí títí wọ́n fi ṣó mi bìkan náà títí ó yẹ Abraham ni wúwúwú ẹ̀lẹ́ta àmì ẹ̀lẹ́ta àwọ̀ yìí ó kàn fi rẹ́rìn ni kò lè sọ̀rọ̀ pé ó dá Adébáyọ̀ because ó bá sọ̀rọ̀ báyìí wọ́n máa lo power pé bàbá Adébáyọ̀ ó ti pẹ́ gan nínú tíátà wọ́n máa fi sanction gbogbo àwọn ọmọ yẹn ni nobody will be able to talk àwa ṣe tíátà ni àṣe tíátà kò tẹ̀lé ní tó lè sanction wa ń bí àbá búyàn ni tẹ́ bá tẹ̀ máa ti ṣe nǹkan tí ò dáa torí pé ẹni tẹ́ ń ṣe gọ́gọ́ èyí lẹ́yìn jẹ́ ẹ̀ ń nà Nàìjíríà ẹ lu èkó ẹ fẹ́ lu èkó pa ṣé nílọrin wọ́n lè ṣerú ẹ̀ ṣé Bobrisky ṣé Bobrisky wà lọ́rin ọmọ ọ̀gá Bello Fẹ́mi àkàmọye Bello ńlọrin bí tọmọdé ti ń jẹ́ Bello tágbà ń jẹ́ Bello ṣé nílọrin Ìlọrin yẹn tí gbogbo wọn jẹ́ àfa tó máa ní ìlú tó súnmọ́ ná no ìlú tó jìnnà síná tó súnmọ́ àlejò náà àbí kíni ṣé wọ́n lè gbà kí Bobrisky ṣe bẹ́ẹ̀ ṣé ìkàyọ́dù allow that in Ìlọrin bó ṣe ṣe yẹn kò respect kì í ṣe pé kò respect gbogbo obìnrin tó wà bẹ́ẹ̀ nìkan ó tún bú màmá ẹ̀ tó bí ah, ah kí ló dé tóbìnrin ní nàìjíríà yẹn sì wọn ò fẹ́ jẹ́ kóbìnrin obìnrin báyìí they want to use ẹ wọn kò fẹ́ máa ṣe kí ni gbó kí láyé gan kí ló ṣì gan. wọn ò ní lè sọ̀rọ̀ wọn á ní kó lọ ṣe kó gbogbo wọn yẹn akáyémóye àwọn tó máa ma grumble wọn nílé sọ because ọmọ ọ̀gá bèlò ní làwọn ọmọ ọ̀gá bèlò ní làwọn àwọn ọ̀gá bèlò àwọn tó burú bàjẹ́ bàjẹ́ hmm, ọ̀gá bèlò àti wo fóònù ọ̀gá bèlò gbogbo ní ìjọba bẹ ebi ọ̀n sọ ọ̀gá bèlò mo ti fún wọn mo ti náwó fún ọ̀gá bèlò rí sí ní kí náwó fún ọ̀gá bèlò lóṣooṣù dé two thousand and fourteen mi ò náwó pọ̀ fún wọn twenty thousand péré náà mo ná fún wọn hmm, adẹ̀ tí ń wò wọ́n ti pẹ́ adẹ̀ kí rírù ságbàlagbà mo ti celebrate wọn rí adẹ̀ tún celebrate wọn wà tó yá ṣùgbọ́n wọ́n burú bábìlì náà burú gbogbo àwọn tó wà ní indọ́sì náà máa ń fẹ́ mú wọn ni. tipẹ́tipẹ́ lóbi today o you don't know the story for a long time be today ṣá but lóbi ayé ìgbà yẹn kọ́ la wà ń sìn ayé tuntun la wà ń sìn Tinubu ni president. ṣé Ìlọrin wọn lè gbà kí Bobrisky ó lè fi Bobrisky kó lọ fún ní obìnrin kó lọ gbé sórí àwọn obìnrin lọrin kó lọ gbé Bobrisky sórí àwọn obìnrin lọrin bí tọmọdé ti ń jẹ bélò tágbà ń jẹ bélò ṣó lè gbé obìnrin Bobrisky sórí àwọn obìnrin lọ rí nonsense. kò sí yàmàyàmà ni. ẹjọ́ o ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà EFCC ẹjọ́ ẹ tó lọ lọ́hùn ẹ bá wa ẹ bá wa mú ẹ wa ṣe nǹkan kan sí rọbọ bíi ṣé ti yé. ọjọ́ tá a bá bímọ tuntun sílé ayé tó nílé tàlejò ló máa kí ni kú ewu ọ̀tá ọmọdé ó bẹ̀rẹ̀ láti ibi ìrákòrò kádàáni ló ń jẹnu kádàáni ló mìíní ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní ó ti bọ́ sọ́wọ́ ayé. That's not good enough. down. Mm. wọ́n ní ọkùnrin ń jẹ́ bélò obìnrin máa ń jẹ́ bélò no orin <laughs> orin Abbas Akande ni o ó ní ká lọ sílùú Kwara ẹ̀mí Ìlọrin mi tọmọdé ti ń jẹ́ bélò tágbà ń jẹ́ bélò ẹ má sọ̀rọ̀ jù tí wá kọjá bá ó ti so bélò ọ̀gá bélò lo nǹkan tó ṣe yẹn náà wọ́n máa yà fún náà ni wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ náà ni. ìwà tí kìnìún ti ń you see when you are when you are talking now wọ́n máa sọ pé wọ́n máa ní ẹ lọ wojú ẹ bó ṣe múra tó they are not nothing natural again i'm not saying anybody should be natural but whatever that is tí ó against the system don't introduce it àti ìjọba òun náà mò ń sọ ń sìn kékeré ìjọba láti kékeré náà ti kẹ́ ìparoko tó ń bá dàgbà tán ìwọ ló máa ń gbà gbogbo nǹkan tó ń display yẹn wọn ò san owó kọ̀ọ̀kan fún ìjọba <laughs> àwọn tí wà nílùú bí eh, ògbúrọ̀ ògbúrọ̀ ṣe rẹ̀ yàn màmá because wàá san owó ẹ̀mí ẹ̀ máa fẹ́ bọ́ pàtí àwọn ìjọba náà dẹ́ pé ní èkó yẹn celebrate ló ti ẹ̀ rúlù ẹkùn rí kọfúnà sanwóolu mbẹ̀ni àti àwọn deputy amsas àwọn ọkọ̀ celebrate ló rúlù àṣẹ tí celebrate bá pa lẹ́kọ̀ọ́ olórọlẹ̀ other people no get mouth celebrate ló nílẹ̀ ó ti yé bẹ́ẹ̀. Hmm ẹ máa tó mọ̀ òye kò sí tó kàn mí. ó ní with long rubbish nail aṣọ dúdú dúdú ló wọ̀ mo rí ibi tí wọ́n ti gbé sí òkè kan wọ́n rò bóyá mi nù ó ti wá lo wọ́n ló lo contactless eh, kẹ̀mí wọ́n lóun ló jẹ́ kó gbà hey god ẹ gbà wá hmm. oríṣiríṣi wọ́n kàn fẹ́ báyé obìnrin jẹ́ ní yorùbá land ni àjàjà ní èkó mọ́ gbogbo bẹ̀yẹn wọ́n fẹ́ báyé obìnrin jẹ́ ni every tí rí ṣá hmm. obìnrin no value nothing kò sí nǹkan tó ṣe báyìí wọ́n fẹ́ make sure pé ó bàjẹ́ ni tó bá nísìnyí wọ́n á gbé jáde wọ́n lè ní Bobrisky ó mọra mọ ju obìnrin mi lọ because wọn àwọn tó ti lọ gbẹ̀mí èṣù wọn ti lọ sí coven of the enemy wọn ti lọ sí ìjọba ọ̀run àpáàdé wọn ti lọ gbede. anyway by next mm, May ni ìjọba yẹn ṣe máa pọ́dún kan mo ti rò bóyá wọ́n ṣe dé yẹn irú Bobrisky yẹn yẹ kó ti lọ kó ti lọ sẹ́ńpẹ́ ni bọ́tì mm. àwọn tó yàn bá ti wá láti Ìjẹ̀bú wọ́n máa ń ní special special treatment jẹ̀búrò ń wà wọ́n ti wà kísà wọn gbọ́n alákísà làwọn èèyàn kò sáṣọ tí jẹ̀bú bá ti wọ̀ báyìí kò sí tí ò bá ti wá láti jẹ̀bú báyìí àkísà ni àti wọn tó bá ti ṣe báyìí wọn ni àwọn ló ń da nàìjíríà rò. ẹ̀yin ẹ máa fi lè ṣe lọ ẹ má bínú o bàbá Mohbad ẹ torí ọlọ́run o ẹ sọ fún wọn kó má ṣe pé fọmọ yẹn mọ́ either the boys belong to your son or not adẹ̀jú sọ́ni. So àfẹ́ kọ́mọ yẹn kó tiẹ̀ kú àkóyún because cheating ni wọ́n ti pa ń sìn wọ́n bá tún lọ gbọ́mọ fẹ́ nìkan ẹni tó yẹ òun mí pé kí ìyá ẹ̀ tó bá jẹ́ òun ló pa àbí ẹni tó bá ti pa kọ́ má lọ jẹ̀yà fún ẹ̀jẹ̀ torí ọlọ́run ẹ̀torí ọlọ́run torí ẹkún tèmi sun bíbá tẹ́nìkan bá wá bẹ̀rẹ̀ sí sọ fún mi pé ha ọtọ́ bọ́lá lè lọ bá ẹ̀jẹ̀ torí ọlọ́run kí ni mo fi jẹ́ èèyàn burúkú èmi mo tú àwọn àṣírí èèwọ̀n èèyàn tó ń ṣe burúkú fún mi ìyálàyà àwọn èèyàn wọn máa pampa àwọn èèyàn tó bá ṣe burúkú bá ṣé ẹni tó bá sòótọ́ lẹ máa bá ṣe àbẹ́ni tó bá purọ́ tó ń compromise I will compromise ah compromise faith one. i mean faith i mean faith one. we are saying the truth either you are close to me I'll talk about you tó bá either you are not close to me I'll talk about you when you bá ti if you need to be praised we we'll praise god and we we'll praise you What is it? Yeah, what is it? so as often, fún gbogbo ohun tó ṣe yẹn àwọn kinní yẹn wọ́n nídìí ah ah kí kò dáa o wọ́n ṣèkà fún wa wọ́n ṣèkà wọ́n ṣà ń wá gbogbo story tó kàn máa gbogbo wọn wá kàn máa wá story story ẹ má lo kíní wa mú bye for now.